ṣẹ́bi mi ni ẹbí mi wá. Ṣẹ́bi mi ni ẹbí mi wá. Ọwọ́ tó bá ti dilẹ̀ lè ṣú yìí. ayọ̀ mi ẹni bí ọkàn mi kí wàá ló dé tó ń lejúmọ́ mi láàárọ̀ ẹ̀ nígbà tí kì í ṣe pé mi àti ẹni já ti tẹ́lẹ̀ ni tí mo ṣe jí láàárọ̀ mo try láti kíìsì ẹ ó dáàbò mi ó mọ́ mi dànù báyìí mo ń wò pé bóyá toró ì tí fọnù ni bóyá kẹ́nu tèmi náà má lọ máa rùn pa ẹ́ òun ló fi lé mi kúrò mo tún dìde mo tún wẹ̀ mo múra mo ti ṣe tán báyìí mo tún kí ẹ. mo ń bínú sí ẹ gidi gan ni mo ń bínú sí ẹ inú ń bí mi gidi gan kí ló dé kí ni nǹkan tí mo ṣe fún ẹ ṣó fẹ́ pa mí ni oh yes kí láǹfààní ìyàwó tí mo ní mo tura láti fọ ọkàn ẹ lóru mo fà á kí n ṣe bí bọkọ àtìyàwó wọn ṣe máa ń ṣe síra wọn i mean ó ń tì mí dànù ni ó ń block everywhere ah. kí ni nǹkan tí mo ṣe fún ẹ kí ni nǹkan tí mo ṣe fún ẹ gan why are you doing that to me ah, ṣé o mọ̀ pé tí ara ọkùnrin bá kún lákùnjù tí o bá rí ibi rọ sí tí o rí ibi dà á sí ó máa ń fa àìsàn sára ni gbogbo sàlẹ̀kùn báyìí gbogbo ẹ bẹ̀rẹ̀ sí ní ro ní ó ń dùn mí ni. kí ló dé. i have to call my doctor dọ́kọ̀ mi láti sọ fún mi pé kí n sáré wá sọ́sítù kí n wá gba abẹ́rẹ́ kó má bàa di terminal disease. nítorí kí ni. kọ́njí ni. yìí. Ah, kọ́njí ń pààyàn. irọ́ ni o. tó bá pẹ́ jù láró ń pààyàn. Ah, ọkọ mi ìgbà tó ń ṣe ògbò yẹn lóru mo rò pé òun bá mi pẹ̀ fún ni so òun try láti jí mi nìyẹn èmi ò mọ bóyá tó rò fọwọ́kàn gba àwọn ibi tó yẹ kó fọwọ́kàn bóyá kó jí mi dáadáa ngbà mi ò lè fún mi fọ́tí máa lè jí bẹ́ẹ̀ màmá pé nǹkan kan ló ń ṣe ẹ́ so nítorí yẹn ló ṣe fẹ́ ní terminal disease. stop ẹ stop ẹ Ah, I need to pour this thing out of my system. I want you and I need it badly. Badly. In a rough way. Rough. Oda, kò sí wàhálà. Torí yẹn ni. Wo mo bọ̀ sí mo fẹ́ sáré jáde. Mo lọ sọ́dọ̀ ọ̀rẹ́ mi tó ń jẹ mí lówó. Ó dẹ̀ mẹ́pọ̀ òrò owó ṣe kókó. Ọmọ àlè yẹn owó dẹ̀ máa ń hamọ̀ lọ́wọ́. Tí ti dé, à continue ọ̀rọ̀ yẹn. Ìwọ má dìde kúrò níbi tó wà ṣáà jókòó báyìí. Tí wọ́n máa fi dé, à continue ní ṣùgbọ́n ọkọ mi. Ṣùgbọ́n ọkọ mi. Ó bá mi rí fóònù mi. Ó rí ó máa wà ń fọlọ. tó bá dé àmà sọ kò ń ṣe tó bá dé àmà ṣe. àfọwọ́fà ẹni not even a quick one kó tó lọ. kí ló tó ń ṣe báyìí fún mi. àfọwọ́fà ẹni o ló ń gbé ní lékè ọgbọ́n ẹni o. ìyàwó lé. òun fọ́ ni o ikú tó ṣe kù díẹ̀ kan tó nà ó báwo ló ṣe máa deny ọkọ ẹ ní sex. change máa fún ọkọ ẹ ní kinní má yẹ kọkọ ẹ lọ wò ta àbáwọn ọkùnrin àbáwọn ọkùnrin sí ìkànnì. ṣé ta ṣé ta ó bá òun kó lọ wò ta. ok kẹ́yìn méjì kẹ́tọ́ marry ẹ ti court for how many years. o gbogbo ìgbà tá a fi wà papọ̀ ń gbà yẹn náà ó ti pẹ́ di àti wà papọ̀ pẹ̀lú ra wa kò ń ṣọjọ́ kékeré ń sìn àmọ́ gbogbo ìgbà yẹn à ń lọ sí school ibà máa lọ attend lectures tá a bá máa dé tá a máa ríra wa bíbí once in a while kò kí ń pọ̀ kò dẹ̀ kí ń pẹ́ nísìnyí tá a ti wá má rì báyìí tó jẹ́ pé kálukú ń lọ́bi iṣẹ́ èmi alọ́bi iṣẹ́ òun máa lọ́bi iṣẹ́ ṣebí tó bá tá a bá dé láti ibi iṣẹ́ kó ti rẹ̀ ẹ́ ni bí tọkọ mi kọ́ o kò ní ìrẹ̀ǹgbà yìí ló wọ́n máa ṣe ó yá let's do yá let's do what are we doing. ọ̀rẹ́ mi ò ní problem. irú èwo. ó ní problem àwa kí ló ń sọ nígboro ẹnu ẹ tí ò dùn yìí báwo ṣe máa sọ pé ṣojú oúnjẹ ni oúnjẹ ni oúnjẹ ni kíní ìtàsọ yìí oúnjẹ ni o ní láti máa deprive ọkọ ẹ of his rights àà ah, ah, kí ló sọ tí ò dùn lẹ́nu ẹ náà. sori èmi máa advice ẹ ní kinní kan lọ lọ find means tó máa fi boost hormone ẹ. hormone. wá sí a doctor. ṣé mo sọ fẹ́ pé mo sì kì í ni mi ò sọ pé o sick but bá gbé bẹ́ẹ̀ ni o sick o sick down there. ìsàlẹ̀ ń bò. down there o sick. èmi ò sick ń bẹ̀ ọ́ mú wa òkè ọkọ mi ló sick ìsàlẹ̀ ń bẹ̀ wo fìyẹn lẹ̀ nǹkan kékeré nìyẹn owó góòdì tí mo kó fún ẹ mi ì rí góòdì mi ì rówó ṣé kìí ṣe pé bóyá o ti gba ẹ báyìí. ṣé pẹ̀lú gbogbo nǹkan tí mo sọ kalẹ̀ yìí eh. ọ̀rọ̀ jewelry ló kọ̀ yẹ̀kùn. ṣé bí nǹkan tó important ṣé mi lèmi máa sọ àbí. Eh, mo ń bẹ́ẹ̀ sọ̀rọ̀ ara ẹ̀ ó ní kókókó làárọ̀ fàdí tí mò ń bẹ̀ sọ̀rọ̀ ara change change kò sí problem má pé àbókì mi má bẹ. bá mi pè bá mi pè báyìí bá mi eh, pè é bí kí ṣe ń jí mú mi ni má ṣe ń jí mú mi. mo ní ọ̀rẹ́ kan ẹ̀ náà. ó filẹ̀ bàjẹ́ <laughs> bàjẹ́ òun ló lè ṣe é. sórí àti mo láìpẹ́ ọtí ìfún wọ́n máa ń sọ ọ̀rọ̀ kan ní ìlú wa wọ́n máa ń sọ pé ọmọ ìjẹ̀ṣà tó bá ti mú trọ́ọ̀lù ó ti fowó ránṣẹ́ sílẹ̀. <laughs> tiwantiwa ni ha tiwantiwa ìbílẹ̀ ńlá ni. ẹ káàárẹ̀ o. Um, mo wo chẹ́yìn láti kàn mo rí pé kò sí èèyàn tó pẹ̀lú yín so mo kàn fi pé bóyá mo lè bá cake company um, wo ọmọ ni ẹ that's nice companion tó dáa ni wọ bóyá jókòó. máa gbégbá ju fún ìyàwó rẹ ni. ọ̀rẹ́ kí ló ṣe wọn náà sọ̀rọ̀ bẹ́ẹ̀. fúnmi lẹ mi náà mi láì nǹkan tó sọ yẹn o ah, kí ló tó ṣe bẹ́ẹ̀ ẹ̀yin ọmọ ọ̀sìn yẹn ẹ̀ tiẹ̀ lẹ́kọ̀ọ́ lójú ara are you alright ọ̀hún wò mí dáadáa ni i'm a married man now. ṣé mi kò fẹ́ fẹ́ sílẹ̀ mi. you are very stupid a ló máa fẹ́ rẹ̀ sílé ah mi ò láìkẹ́ o mi ò láìkẹ́ ṣé wọ́n wọ ojú ọ̀dà tó yàwó lé mi ni àbítà ìwé okó ṣèkìsà ah, jẹ́ náà polúkọ aṣọ tó wọ̀ yìí. hot neck. hot neck ọrùn ẹ̀yìn máa jóná ni lẹ́yìn tó bá hot tán ah, you cannot just come and harass another person's husband. mo kàn feel take akọ enjoy ara kò dé ah. settle mi lọ́la kí ló fi mu. àwọn mo dáràn aṣẹ́wó ń polówó fún mi ìwọ polówó fún èmi you don't do that to me ó ń polówó fún mi nǹkan tí mo gbé sílé ten million times ó bẹ́ẹ̀ ta ẹ are you alright wo bó ṣe ní ọmọ gẹ́gẹ́ lọ nípa ìtọ́ kò polówó lọ sọ́ọ́dún fúnilẹ̀. ẹni nice time. bàbá ẹni nice time wo bó ṣe ní ẹtẹ bá ti lọ mú aṣọ bọ́sítọ́nà ní yàbá tó tẹ ẹ kan fún yín ní seven hundred and fifty naira ẹ ẹ ẹ ǹjẹ́ ká gbádùn idiot. tòde kí ló mama encourage me encourage rẹ mi like ẹ ṣé lè dá tó yàwó mi lé ni. ẹ tí o bá dá tó yàwó ẹ ó lóun ní nice time pẹ̀lú ẹ. mi ò like ẹ o mi ò lákẹ́ irú encouragement wo ló ń fún àwọn ọmọ yìí náà asọ́lùwẹ̀ ah, dem too responsible i don't do that and you know it. ẹ ló mọ̀ kó sọ̀rọ̀ sí mi náà ṣá. ògùn tó díwọ̀ náà kò yẹ kó encourage ẹ̀. mo ń láti máa sọ fẹ́mi náà pé mi ò wà responsible. ìwà ẹni tó responsible nìwọ náà wù yẹn. no kò yẹ kó rí bẹ́ẹ̀. i don't like it. i don't encourage that i don't encourage that i don't. ọ̀rẹ́ tó ti go through irú nǹkan báyìí rí ṣé mo advice tèmi lè fún ẹ ní pé kó o jẹ́ kọ́kọ́ ẹ kó pọ̀ sókè ìrajà. sókè ìrajà kẹjà kó pọ̀ sókè ọ̀rọ̀ tó sọ ti yé mi sìn yìí o kí n fẹ́nu mi sọ fọ́kọ mi pé kó pọ̀ sókè ìrajà àmọ́ tí n bá sọ fún pé kó pọ̀ sókè ìrajà ń sìn yìí ṣé kò ní lọ ṣe ọjà rà ìrakúra ló máa padà ra ó mọ̀ pé èèyàn lè pọ̀ sókè rárú ọjà tiẹ̀ yìí wọ́n tó kí bó ṣe wà yìí kò kí sú ẹ oúnjẹ ni ọ́bì ni fún ẹ láàárọ̀ lọ́sàn-án lálẹ́ kò síbi tó ti lè pọ̀ sókè rajà tiẹ̀ ẹ nà ó àwọn kọ́sítọ́mù ibi tí wọ́n tán ló yà sí ẹ dé tó bá lọ wọ́n tún padà wá gbárí tán máa jì pẹ̀lú ẹ̀ èmi rò pé ńṣe ló máa kọ́ mi pé nǹkan báyìí ni máa ṣe o báyìí ni mo ṣe máa máa ṣe o tọkọ mi àti ẹ̀ tún fi lè dúró sílé àmọ́ wo ṣe yẹn ó ní kó lọ pọ̀ sókè rajà èèyàn wá lè rarú ọjà tiẹ̀ yìí kó má ti lọ one chance. wo ọmọ ọkọ tó ṣẹlẹ̀ ó mọ̀ pé mi ò tí ì máa rí so mi ò lè kọ́ ẹ pé ókè o nǹkan báyìí báyìí báyìí lọ ṣe ṣe àbí tó ṣe ń lọ lílé tó bá ti wù ẹ́ kò ṣe tó bá ti wù ẹ́ kó má ṣe. o lè má rí o tó bá yẹ pé yẹn ni because èèyàn ò lè nírú engine tó ní pẹ̀lú adúrú iṣẹ́ tó fi ń ṣe kó tètè má rí ẹni tó bá máa má rí ẹ náà ah, ah, ọmọ engine tó ti nọ́ọ̀kì lọ́ra nìyẹn o ó ti lo bọ́dì ẹ̀ gan so bó ṣe wá ń ṣiyẹn mo rò pé máa fẹ́mi náà láàdváìsì pé báyìí ni kì í ṣe máa ṣe o báyìí ni kì í ṣe máa ṣe wá ní kó pọ̀ sókè rajà. anyway advice tèmi lè fún ẹ mo ti fún ẹ tó bá kọ wájú sí ẹ kó ta tó bá kẹ̀yìn sí ẹ kó ta tó bá dẹ̀ kù wọ nìkan kó tẹ́rẹ̀ ara ẹ pa. kí n sọ fún kó pọ̀ sókè rajà. ìwọ̀nba nǹkan tí mo lè sọ ni mo ti sọ yẹn. ẹlẹ́gùn ọjọ́ mẹ́ta ojú yín rèé ah, ah, ọmọ ga o ó sì á di ọ̀nà wa pọ̀ n'isa. sà. ọ̀nà pọ̀ ajẹ́nbugbájẹ ẹ̀yin gbàdúrà bá ti gbà á ìka mọ́. ọlá náà ló ń jẹ ẹ sì bó wà ní tí ò sí torí àìrèwú lọ́sàn-án. bàbá nǹkan tó ṣẹlẹ̀ ni wípé jẹ́jẹ́ mi ni mo jókòó tíṣẹ́ ìwọlé tọ̀ mí wá bí mo dẹ̀ ṣe ti ẹ̀mọ́ tí mo ti jẹ́ṣẹ́ yẹn tí mo ti rí pé iṣẹ́ yìí ah bàbá kò ń ṣiṣẹ́ tí mo kàn lè múlẹ̀ bẹ́ẹ̀ yẹn tó kàn lè lọ scot free bàbá mo fẹ́ jẹ́ṣẹ́ yẹn tán. àbí ẹ̀ṣẹ̀ Elédùmarè. ọ̀fẹ́ rún tán. pátápátá iṣẹ́ yẹn ò gbọ́dọ̀ lọ bàbá mo fẹ́ jẹ́ kó jẹ́ wípé èmi nìkan ni kó má ṣe mi ì distraction mi ì ó ti níyàwó ńlé o ó ti níyàwó àmọ́ yẹn ò kan èmi èmi ṣàfẹ́ rí China ẹ̀ original tí mo rí yẹn mo fẹ́ sọ di China mọ́ lọ́wọ́. ọ̀fẹ́ sojú aṣọ rẹ̀ dòdì aṣọ. bẹ́ẹ̀ ni. nǹkan ń bẹ gidi. àwò nǹkan bẹ́ẹ̀ ńlẹ̀ ẹ kí la ti ṣe ẹ yọ ọṣẹ tìyín tí mo fún yín kọ́. Ah, ẹ èmi tẹ̀sí ló ti tèmi tán ó dà pé òun gan ni mo lò tó ń fi mú. tó ń ṣe yẹn wa àmọ́ títọ̀dọ̀ mi sì kù díẹ̀. padà lórí ìtọ́ sọ ẹ wà padà wá àmọ́ ká ẹ tó lọ náà mo ṣe yanjú iṣẹ́ kan ṣínṣín nìyí wọn. Eh, ojú láǹgbàṣà ńlá ṣinṣin mẹ́ta péré ni. Ah, bàbá mi káwọn náà sá wa lé. Eh, ẹ ń bá ti kọlu ọ kọlu ọ̀ràn nù. àṣàrà. ẹ̀yin dájú àbíyámá. ẹ eh, mọ̀ bọ̀. mi regret láti gba sísìn yẹn o. kí ni kò tó dé mi ò the gbà mi ò lè gba ni mo sọ yẹn kí ni túmọ̀ ẹ̀ ah kí ni kí ló dé sọfẹ́ tó sọ̀rọ̀ fún ẹ fẹ́ pa mí ni sọfẹ́ pa mí ni mi ò lè gbà mo dẹ̀ mí nẹ̀ mi ò lè gbà. ọkọ mi ọkọ mi kí ló wà ní nǹkan tó ń sọ yìí. ó dẹ̀ ń ṣe bíi pé nǹkan tó ní ìwúlẹ̀ lábẹ́ ọ̀run ni. Ah. Ah, ah. ok nǹkan tèmi mọ̀ ni wípé fine azọkùnrin sexual appetite mi ó lájú tiẹ̀ lọ fine ìgbà tá a lè ti wá fẹ́ra wa nǹkan tí mo expect ni pé ká balance ẹ̀ i mean kò sí nǹkan tó wrong níbẹ̀ náà ìyàwó mi ló jẹ́ ọkọ ẹni mo jẹ́ we can balance it. a lè balance kò possible ká balance mélòó ni bọ́dì mi ṣo fẹ́ lòmí pa ni ẹ ṣo máa pa kẹ́tẹ́kẹ́tẹ́ ẹni ni àárọ̀ jíjìn ọ̀sán jíjìn alẹ́ kò síbi tí òkan tí ó ti wá kí n ti júmọ́ ń tì kò síbi tó o ti lè fẹ́ ṣe. ìyàwó mi kọ́ ní ẹni. tí mo bá ọ̀nù báyìí wàá ọ̀fù mi tí n bá wà ọ̀fù wàá ọ̀nù mi. ẹgbẹ́ tó yẹ kó wà mí ní switch wà mo lè pa kí n tọ́ kí mo lè pa kí n tọ́. kí ló dé òkan ti ẹ̀dá kọ́lọ̀mù àti kọ́lọ̀ rédíò àti kọ́lọ̀ white o mixture ni gbogbo ẹ̀ kí ló dé wo ó máa níbi téèyàn máa ń jẹ ráìsì mọ́ o bẹ́ẹ̀ ni mo sọ fún mi ìdẹ́lẹ̀ para mi mo bẹ́ẹ̀ change white rice sí jollof rice mo ní ká bọ́lẹ̀ kó lórí bẹ́ẹ̀dì ká bọ́ sétí bẹ́ẹ̀dì bẹ́ẹ̀ ni mo sọ fún ẹ àmọ́ ráìsì tó ti wá ń jẹ lẹ́nujọ́ mẹ́ta yìí náà ti wá ń pọ̀ jù ó máa ń jẹ́ kéèyàn nípa aṣọ kan nípa wá tóbi jorí lọ so nísìnyí ọkọ mi kan síta ó lè jamala ẹ eh, jẹ pando ó lè jẹ wà carbohydrate yẹn ti ń pọ̀ jù jẹ protein kó o lè ní balance diet. jọ kí ni ìtumọ̀ nǹkan tó ń sọ yìí. ọ̀rẹ́ mi lọ mú wọn ń ta lọ máa jí wọn ń ta wo lọ gbólóṣó ẹ àwọn ilé yẹn o máa pay wọn off tó bá ti sanwó fún wọn báyìí tó ti ṣe nǹkan tó fẹ́ ṣé ó lè jí àwọn yẹn pa wọn ò lè complain ó ti yẹ tó o bá dé màmá bẹ́ẹ̀ wọ́ra màmá bẹ́ẹ̀ màsájà mo ò lè pa mí ṣòro máa ń níbi tó máa ń ṣe kínní ẹ̀dẹ́ tó máa ṣe báyìí kí ló rò pé ó ń ṣe yẹn ó ń pàtẹ́wọ́ ni ó máa ń ba bẹ̀yẹn jẹ́ nìyí èmi ò lè lè jẹ́ kó o bá bọ́dì mi jẹ́ ẹ́ wo tó bá ti wá lọ gbé wọn jọ torí ọlọ́run kọ́ mi ló kọ́ńdọ̀mù. jọ kí ni nǹkan tó ń dra láti sọ fún mi kí lọ gbé obìnrin mi. ẹ lọ bá wọn lájọṣepọ̀ ń ta. ṣomi nìkan tó ń sọ yìí. mi ìṣeré èso fẹ́ pa mí ni nígbà tí mi kì í ṣe german machine. ẹ lọ gbé wọn ń ta ó ti yé ẹ tó bá ti jì wọ́n jì wọ́n jì wọ́n jì wọ́n wọn ò complain ìwọ máa bọ́n lè máa bẹ́ẹ̀ massage torí gbogbo ara ẹ̀ yìí ẹ máa bẹ́ẹ̀ wọ́ gbogbo ẹ̀ máa fà á ágùn ó ti gbọ́ ọkọ mi ó ṣe mo dúpẹ́ á dáa fún ẹ ẹ ọmọ náà. má má má má ṣàdúrà ṣògbádùn má ṣàdúrà fún mi just leave me alone okay. nítorí àánú ẹ náà dẹ̀ ló ń ṣe mí o àánú ẹ ló ń ṣe mí kíkàn jí má padà lọ pa ẹ́ nísìnyí ló máa sọ pé o ti ní intermediary o ti ní centermediary middlemediary hmm. àánú ẹ ló ń ṣe mí o. má wọrí má wọrí. pẹ̀lẹ́ ọkọ mi àmọ́ má gbé wọn wálé o ṣé o ti gbọ́ má gbé wọn wálé o má dé lọ ṣe àmàlà jẹ má lọ gbé àmàlà tó ti mix pẹ̀lú èlùbọ́. fúnmi lẹ jẹ́ kí n jẹ́ kí n jẹ́ kí n bì. ẹbí mi ni ẹbí mi kọ́. ó ní wọn sọ kí ni tètè lọ bá wọn padà kó sọ fún wọn nígbà tí wọn bá tó bá mọ̀ páwọn ò lè supply mi lọ́jà kọ́ bá mi kó owó mi tí wọn bá fẹ́ wèrè sọ́ba yẹ kí n change ẹ̀fọ́ yá àfírá àbẹ́ máa gbà mí kẹ́ ẹ ládùúgbò owó yẹn ẹ̀hẹ́ ìdán tí ọ̀rẹ́ mi kí ni cause of problem mi. mi mọ̀. kí ni ìṣòro ẹ náà àmọ́ ṣe mọ̀ pé rainbow ni. rainbow. rainbow ni. multicolor nìyẹn. Ah, ah. ọkùnrin lèmi máa ń gbọ́ tó máa ń sọ wípé wọ́n máa ń sọ láàárín ọ̀rọ̀ pé rice ti sú mi o mo fẹ́ jẹ poundo o poundo ti sú mi o mo fẹ́ jẹ sẹ̀mó o ewu ni kí wọ́n á pe ọkọ ẹ̀ wọ́n lọ sọ fọ́kùn ẹ̀ pé kó lọ bóbìnrin mi síta kí ló wà ń bẹ̀ kó change kí ni kó ba lè jẹ balanced diet who does that ah. ah why you this daft. ẹ kí ló lè ń bì nǹkan tó ń sọ yìí sí ẹ ṣe bẹ́ẹ̀ mi ni ráìsì mo dẹ̀ mo ti ń bá ti ṣúyàn nǹkan tí mo dẹ̀ notice pé ọkọ mi ti ń jẹ rice ó ti ń jẹ rice ikùn ẹ̀ ti ń yọ ibi tó ní kó aṣọ kọ̀ mo dẹ̀ decide pé ó dáa o kó kú lọ síta kó jẹ àmàlà kó jẹ pando àbí sẹ̀mó ó dẹ̀ lè jẹ̀wà tó bá wù kó jẹ indomie àtẹyin kó nípa oní fast down ló ń fẹ́ problem tiẹ̀ nìyẹn ṣó wá da kéèyàn wà láyé kó má ní balance diet kò dáná ó máa níbi tó máa jẹ ráìsì dé tí kò ẹ̀ máa ta síta ó máa níbi tó máa jẹ carbohydrate dé tó máa hàn lára ẹ̀. Eh? <laughs> Eh? ṣé gbogbo èyí tó ń sọ yẹn kò sọ̀rọ̀ ń bẹ̀. Eh. yes o lọ́rọ̀ lẹ́nu wo jẹ́ kí n sọ fún ẹ wọ́n ní nítorí ká bá lè ṣìrègùn la ṣe ń ṣe oore. Eh. ṣé nǹkan tí mo ní yìí kò sígbà tọkọ mi ní kí n gbé fóònù tí mi ò gbé fún. mo nìkan. mo ń fúnṣẹ́ láàárọ̀ mo ń fún lọ́sàn-án mo ń fún lálẹ́. bó jẹ́ lóru bó jẹ́ inú kíchìn bó jẹ́ inú bedroom kò sí time tó sọ pé ó yá tí máa sọ pé ó rẹ̀ mí. irọ́ ni o. tó bá rẹ̀ mí máa lọ wá painkiller tí màá lò. irọ́ bẹ́ẹ̀ ni mo sọ fún ẹ. kí ló dé. ìwọ wá ń gbé oúnjẹ ó wá ń gbé ó wá ń gbé oúnjẹ wá ń gbé sá ṣé wọ́n gbé oúnjẹ lè fọlọ́ngbò jẹ ni. tó bí bí gbogbo nǹkan tó pákéjì àtiwájú àtẹ̀yìn bó ṣe kún bọ́bọ́ yìí ó ṣàfẹ́ fi pa ọkùnrin kan ìlú máa fún mọ́ ọlọ́run ó máa fún mọ́ ọlọ́run ó jẹ́ kẹ́ni ẹlẹ́ni nọ̀sẹ̀ síta kó nọ̀sẹ̀ sí gbòòrò ẹ́ ṣó fẹ́ pa ni kò lè All hundred years to this time mo ṣì wà báyìí òun náà dẹ̀ ṣì wà ah. bẹ́ẹ̀ yes a jọ ń gbádùn ara wa ni ìwọ ló wá padà kú of frustration yes má lè wà depressed ẹ̀yin tẹ́ bá ẹ̀yin tẹ́ bá lack sex báyìí ẹ má wà depressed at the end of the day ni. so bó ṣe wà yín sì mò ń wò pé bóyá àmàlà ni ẹ àbí ṣẹ́ ráìsì ni ẹ ni àmàlà ló máa jẹ bó àmàlà máa ń tètè domi o. èmi ò lè yọ. irọ́ o. kó kó báyìí lára mi bẹ́ẹ̀ ni mo sọ ọkọ olúmọ ni kò lè yẹ tó lè shift láíláí bẹ́ẹ̀ ni wo tó bá níbà ìṣòrí ó wà ń bẹ dígbín ọkọ mi ló ní. Ah, a lọ gbóúnjẹ lè fọlọ́gbò jẹ ìwọ ọ̀rẹ́ mi ah, a lọ má ti ọkọ ẹ̀ síta ṣé wàá mọ̀ pé kí lítà sọ̀rọ̀ ó da lára ni eh, eh. bẹ́ẹ̀ ni mo sọ fẹ́ ìwọ tó bá ní frustration ló máa padà pa yín frustration ẹ máa padà wà depressed náà ni àti ìlò kìtì ó máa ṣe padà wà frustrated. lórí kínní iná ó dààmú. fáàtì mo ń bẹ́ẹ̀ sọ ọ̀rẹ́ mi change láti ìgbà tí mo ti sọ fún ọkọ mi pé kó lọ jàmàlà ń ta àbí pọ́rẹ́jì ó lè jẹ̀wà ó lè ṣe mixture àti bẹ́ẹ̀ mo ti ní fọkànbalẹ̀ lórí mo ṣe wà lẹ́nu yìí bó bá wù mí máa lọlé tó bá wù mí mi ní lọlé ọkàn mi balẹ̀ ọkàn mi balẹ̀. wàá ní ìwà kọ́ mi pé onífọkànbalẹ̀ yẹn. dábì mi ni àtọ́jà fún ìjà yìí ẹ̀ẹ́dẹ́gbà tó fún ẹja ní ìlú ẹja àfin dúdú ni mo mọ̀ sí ẹja kàwé ọ̀rẹ́ kú rẹ̀ wọ́n ìwà àfihàn kankan mo fẹ́ wọ̀ níbo ọ̀yà. elédè. bó ni. kí ló fẹ́ fẹ́ já ṣe. mo fẹ́ fokùn sọ́rùn ẹja ni mo fẹ́ so mọ́lẹ̀ ni bóyá ìwọ mọ̀ pé ìwọ òmùgọ̀ ni kéèyàn fokùn sọ́rùn ẹja ẹ má gbọ́ bèrè mi kí náà fẹ́ já sí. mo náà yín nù elédè abẹ́ kọ́ máa ń ṣe abẹ́ sẹ́mi. e dey very important emergency. kí ló ṣẹlẹ̀. manager dey fọkọ pẹ̀rẹ̀. kí ló ṣe wọ́n. e dey fọkọ but i go choose to fọkọ later. ah ọ̀pá ẹni fọlọ ọ̀pá ẹni. because i dey want some kind small change e just dey jeju me but no shaking. i dey owe money for room abeg. Eh? owó yàrá. Eh, you know say person like me now with all my you know. Hey. i no fit dey owe money now when i get person like you. it's a very bad idea. abeg jọ n fẹ ko yá mi ni fifteen k péré. debi come again. ní kò yá mi fifteen k you be my g na. àná bí g o irú g o lórí burúkú sọ gbádùn debi àbí irú kí ni rádaràda yìí kí n yọ ní fifteen thousand níbi tí èmi ti ń sẹ́yìn èló lèmi gángbà lówó oṣù níwọ̀n tó jẹ́ pé daily money lẹ́rí gbẹ̀yàn sí wọlé lèèyàn jáde ọ̀n pa tó one fifty per day ó wá sọ pé ọlọ́run kan ni ọ̀dẹ́ mi náà bí irú tiyín sẹ́mi náà máa wá ti sẹ́ni ọwọ́ kí n wá yọ fifteen thousand níbo ni kí n ti rí ná. Hmm. elédè market dey slow sometimes ah, ah ọjà ọ̀yá ni na ọ̀yá mi máa fún ẹ padà. Ah. tí business bá slow ìwọ náà lè fọwọ́dù ẹ̀. àbọ̀tẹ̀yàn mi ní ẹ̀ nà àjọ wa ni nà ó ṣáà ti tẹ bọ̀bí rí. bọ̀bí ò sì wo lèèyàn tẹ̀ bọ̀bí bọ̀bí wo bọ̀bí tó jẹ́ pé njọ́ ta tẹ̀ gan èèyàn mọ bóyá wọ́tàmẹ́lọ ni mò ń tẹ̀ ní mímì tí bá ṣe pé bóyá torí pé èèyàn kàn bọ̀ wá ọkùnrin ọ̀ní bí bọ̀bí yóò ṣe torí bọ̀bí lọ́fẹ́ ọ̀fẹ́ lè ti bá dé ilẹ̀ lérí gan ọ̀fẹ́ lè máa yá one fifty àbí two hundred lọ́wọ́. jàmẹ́lẹ̀ jojú ẹ̀ wá rí. ah sojú mi dojú ẹja kó mọ jẹ́ ń gbà yẹn mo tẹ̀ rúpọ̀rọ̀ gidi kan lọ́wọ́ fifteen thousand. no worry no worry i go show you borrow me you go borrow me. ah ṣe borrow kọ lọ má ka nàmbẹ wa lọ má ka nàmbà wa àbúrò ẹdẹ bìsà irú jágbàjàgbà sọ́ọ̀rì yàn rún ọmọ ni ó ní wọn lè ya tán bá lé ọ nínú yàrá má lọ sun kísìnì àbí kò béèrè lọ́wọ́ àwọn ọmọ tajọ́ ṣiṣẹ́ ń bí pé àwọn rúùmù wo ná fún àwọn obìnrin o tó bá sì ní kọ́sọ́mọ̀ ọkàn lé wọn sínú tọ́lẹ́tì ni tèmi kankan bọ́ sáńtìrákì ni tó bá ṣiṣẹ́ tó ṣe tán wọn padà sínú yàrá. tèmi àbúrò orí burúkú lè dà yìí ní ìrọ̀ ìrọ̀. ọ̀rẹ́ mi mi ò gbọ́dọ̀ ẹ̀ ní gbèsè ayé yìí kíyàwó pé kò pọ̀ sókè rajà àmín pé ẹ èèyàn lè máa jẹ rice ní gbogbo gbà bọ́tà kó jẹ àmàlà bọ́tà kó jẹ protein wọ́n wò pé ah, ṣé kò ń ṣe set up lélẹ́yìí <laughs> ó má jẹ́ pé ìyàwó ilé mi ń set me up nǹkan tó ń sọ fún mi nìyẹn ó ní kí lọ ṣe ṣìnà. Túndé tó bá jẹjẹ lóòótọ́ ló ń set ẹ up ẹ àwọn Yorùbá sọ pé ẹjọ́ la máa ń kọ́ a kì í kọjá ṣègbóhùn ló sọ pé kò lọ jẹ pando kìnnìkan lọ jẹ in fact tó bá ṣe tán tó bá tún délé kò sọ fún pé o ti ṣe. kí n délé kí n sọ. yes. Mm-hmm. èmi bàjẹ́ mo bàjẹ́ mọ̀ pé mo fẹ́ràn kí n máa ṣeré orí pápá gan mo mọ̀ ọlọ́run fi rọ̀ mí lọ́rùn tó yẹ tó bá lọ jọmọ tó good èmi máa ń wà addicted sí nǹkan. Túndé try ẹ̀ wò náà. tí bá lọ wà addicted ṣé kò ní dalé mi rú ni. kò lè dalé ẹ̀rù. a máa control ẹ̀ a máa jẹ́ kó yẹ pé bó ṣe ń lọ lélẹ̀. Hmm. yes kò sọ pé ó ṣe ah ọmọ ẹ̀ mèrè ṣe so reaction ẹ̀ ló máa proof bóyá ó ń test ẹ ni àbí kò test ẹ wàá fi mọ̀ bóyá <laughs> planning ni tó bá di pé ó ní planning náà ni pàápàá yà máa bẹ̀bẹ̀ náà ni ṣèbó ló ní kó jáde. Ah! mo dẹ̀ rí ọmọ kan pẹ̀lú elédè nsàlẹ̀ nsìn. elédè. elédè kan náà ọmọ yẹn kún ní fine girl. ah bọ̀bọ̀ tó wà ń bá yẹn. ọlọ́run ó ya wèrè ah! <laughs> mọ̀ pé mi náà kì í <laughs> pẹ̀lú gbogbo bó ṣe ń lọ lọ́jọ́ kan tí mo ní mo nídìí ọmọ tó bá rọmọ tó ṣe fún mi ah, ló wá ń lọ ń dúró kò yẹ kó gọ́ rárá <laughs> kò yẹ kó gọ́ àtọ́. sori ṣeré tó dáa jẹ́ kí ẹ̀ mọ̀ ẹ́ pé ó miss. ẹ jẹ́ kí n bí lédè sọ̀rọ̀ ń bá yẹn o da rẹ wọ ẹ sáré lọ bá ibo ló ṣe òun náà sábà wọn sálẹ wọn sálẹ dà lóhùn elédè ló lè ṣe <laughs> tó bá ti rélédè kò ní pẹ́ tó fi máa rẹ́lẹ́jà à ń tẹ́lẹ̀ yìí o jẹ́ kí náà parí oúnjẹ màá jọ yìí. ah bàbá o ọ̀nàrẹ́bù bàbá o ẹ tún ti dé pẹ̀lú trọ́fì yín lẹ́nu. ẹ ẹ mo máa mu trọ́fì ẹ ṣùgbọ́n kó um, tó fún mi trọ́fì. ẹ eh, mo rí ọmọ kan ń bùbá yẹn pẹ̀lú ẹ lẹ́yìn. Ah, ṣé ibi báyìí irú ọmọ wo lẹ fẹ́ ṣé àwọn ọmọ tajọ́ ń ṣàfù nínú báà ni àbí àwọn cleaner. Eh, lédè stọ̀bẹ̀ kí ni mo fẹ́ fà àwọn ọmọ tajọ́ ń ṣàfù níbí báyìí ṣe. àwọn wa ni. àní ọmọ pupa kan fáìn kan báyìí Ah, dẹ́bì lẹ́ ń sọ ohun tó sígbọn lè báyìí dẹ́bì ni. ṣáwọn aṣẹ́wó máa wá bí ni. <laughs> ibi báyìí gan ni ilé olóṣò sẹ́rí bí wọ́n ti wà níbàyí wọ́n dàbí pọ́tàn kì í kíní ẹja tá a ṣe yìí ìkan tá a gbẹ́ fún wọn yàrá tí wọ́n ní bí ó tó márùn. wáò wáò wáò. oníkàlùkù àwọn èèyàn máa ń rún wọn mọ́ bí ni. sẹ́yìn gangan lè fẹ́ lò. èmi gangan ni. kò síṣẹ́ méjì tó gbà <laughs> àbí kí ni wọ́n sáìn pléyà fún kó gbá bọ́ọ̀lù ni <laughs> tẹ́yìn bá ti rẹ́dì ó ti yá ẹ mo ti rí báwo lè ṣe lè bá mi ṣe ètò ah! ẹ ẹ kò tó ṣe bẹ́ẹ̀ tí ah! lọ ìkápá mi ni gbogbo ẹ wà àmọ́ eh. kò wá sí bó ti fẹ́ jẹ́ o mo ti di intermediary láàrin yín o wọn ní sign player fún mọ́lẹ̀ jẹ́ǹtì o èmi lè jẹ́ǹtì ẹ o nígbà pàṣẹ o. elédè máa wọrí ìfi gbogbo yẹn lè yẹn ṣúọ̀ jù kó kò bá mi ṣiṣẹ́ ìdílé. Eh. ó mèrè ṣe. Ah! yé yé yé yé sẹ́rí ó ti fi ariwo wo ibi ìbàyí jọ kan rí Eh? àti ti gbogbo àwa staff tá a sáré ọkùnrin kan ló wá rún mọ́ bí ó rún ọkùnrin débi pé ìyẹn sábọ́tà láìmú bọ́ksà dání ìta láti lọ kó bọ́ksà fún ó bá àgbẹ̀ yẹn. àwa tiẹ̀ wò pé ayé ká lo pint làwa yìí lo bọ́ksà ó ní àkìlò ń fẹ́ fọ́ndà sí ṣe é mọ̀ pé bọ́ksà ó jọ lógo ọ̀ndà àkó fún ni bó ṣe lọ́nu <laughs> yóò rún yín débi pé písìsì lẹ́ẹ̀dẹ́lé. <laughs> ẹ irú yẹn gan mo fẹ́. a máa rún yẹn <laughs> ẹ kàn má jẹ́ obìmọ fún yín lókù. ẹ bá mi ṣiṣẹ́ yẹn. ẹ kẹ́ ẹ tó lọ. ẹ wá fún mi ní trọ́fì méjì for a start méjì ẹ fẹ́ jọmúlẹ̀ kan náà ni. <laughs> ṣé bí bá ṣe ń dà kọ́ mo fẹ́ máa rí kan lórí ìdúró la kò sí bẹ́ẹ̀ ṣe fẹ́ wáyé báyìí ẹ̀yìn àti trọ́fì ìsáni bẹ́ẹ̀ yàn fẹ́ nẹ sílọ̀ yẹn kọ́ ẹ̀ta yọ̀nà ìwé náà ni. ọ̀nàrẹ́bù. dábì mi ni. ẹni kí ló ṣe lè lọ ọmọ náà jáde ó ṣàtúndò lè ẹ o. kí ló máa ń ṣe ọ. títí àpò. oníṣòwò náà jáde ọmọ tí mo torí ẹ̀ mọ́ wáyà síbí ni. ẹ ṣé ọmọ bọ̀dá túndé. mi ò mọ bọ̀dá yìí kankan tó ń jẹ́ bọ̀dá túndé. ah ẹ ọ lè má mọ̀ wọn àmọ́ kọ́sọ́mà dáadáa ni wọ́n lọ́dọ̀ wa ẹni tí mo ti sọ ó ní burúkú owó lọ́wọ́. wọ́n ti rí ọlọ́dọ̀ mi báyìí náà sọ pé ah wípé àwọn fọ́ fún ọmọ gbogbo ilé ìtọ́lọ́run wá fifteen thousand ìlú ní fifteen thousand àwọn wọ́n lè fún ọ ní fifty million ẹni tó jẹ́ pé wọ́n ra mọ́tò fún obìnrin wọ́n sì gbé wá sí ibà wọ́n sì celebrate ẹ̀ yín ò sì sọ kí mọ́tò lù wọ́n lọ bínú ra mọ́tò mi fún un. Ah! ǹjẹ́ ǹjẹ́ jẹ́ ká máa lọ. ní sùúrù eléyìí tó ń gbọ́n sọ bọ́ sí mo lọ gbọ́n lọ́hùn ni mo ti ròyìn ẹ mo ti pákéjì ẹdùn bó ṣe wà lọ́wọ́ mo ní tó bá dọ́dọ̀ wọn ipò lè rún wọn pa ipò lè jẹ wọn pa pé <laughs> kọ́lá mo sọ pé ọ̀run yàn kan ńjọ́ kan tó jẹ́ pé ó sá lọ ni mo ti fẹ́ nu pọ́n mo. ẹ ò parọ́ kó ṣe pé kò ń jẹ́ inú lá sọ o tán ni bó nǹkan tó sọ yẹn. ah debi láàrin èmi pẹ̀lú rẹ̀ ṣé wọ́n lè rún yàn pa ni. wo ma fi kíní tàwí ma fi pa ẹ́ a sì máa ń rún ẹ pa bàjẹ́ bàjẹ́ bàjẹ́ bàjẹ́ bó ṣe rí kónkólé mi mo ṣe máa ń rún ẹ má bẹ́ẹ̀. ọwọ́ mi bí mo ti rí. kí ni ẹ kò sí wíìlì ṣé ká lọ try ẹ ni. ṣé pé mo sì wà ìpínlẹ̀ wọn. sálárì ẹ ni. Ah, irú eré burúkú oòrùn láìsí rẹ́pì fún kí n kó sálárì mi fún ọ torí pé mo fẹ́ wọn. bó ṣe máa ń wà nìyẹn sálárì wọn yẹn láti fifteen twenty thirty forty fifty sixty hundred. wọ́n fẹ́ bímọ fún wọn. ìwọ má wọrí. ìyá ká fọ̀rọ̀ tèmílẹ̀ jẹ́ ká fọ̀rọ̀ tèmílẹ̀ já sọ̀rọ̀ àmọ́ o ìkìlọ̀ rẹ o ìkìlọ̀ rẹ tába ti ra yín tán nìsín ó ti di dí o èmi náà gba pàṣẹ tèmi o. of course àwọn ah, ti fẹ́ máa lọ́n gẹ̀ jẹ́ ká máa lọ ṣé mo ṣẹ̀ṣẹ̀ fún ẹ ni. já tó sọ dáadáa nìsín ni o. ó yẹ kó mọ̀nà ṣó jẹ́ ẹ̀ ni. ọ fún mi nínú ẹ. ṣé mo ṣáà máa bá bó ṣe sọ. Ah! èmi máa ti sórí ti bí èmi máa ṣeré pa àǹfààní mi máa ń fò. ìyẹn gẹ́gẹ́ ni kókó àìpọ̀ àtúndì lu yàrá ọ̀dọ̀ tí wọ́n gba yàrá fún wa wọn fún wa sùn mọ́jú wọn kàn fẹ́ kó kàn bá wọn ṣeré. ìyá bí wọ́n jẹ bí wọ́n jẹ. Debbie, Debbie. Yes. ọmọ hmm. jọ̀tọ̀rí ọlọ́run jẹ́ kí n béèrè question kan wẹ̀ mm-hmm. ṣé rí mo láti kọ́kọ́ sọ fún ẹ wípé experience tí mo ní ní ìsìn kí n tó marry ni mo ti ní rẹ̀ last. really. oh my goodness. really. bí ọmọ díò pẹ̀lú mi báyìí kí n tó marry ni látìgbà tí mo ti fẹ́ ìyàwó mi mi ò tiẹ̀ ní rẹ̀ experience yìí rárá rárá jọ ṣé ó lọ fún training ẹ ni àbí nǹkan tó specialize lórí gangan lélẹ́yìn nígbà tó wà ní university because i don't understand kò yé mi bí wọn ṣe máa gbé tó báyìí. You understand. ṣé àwọn èèyàn kan wà tó máa ń lọ sí school for a thing like this. ah well <laughs> ẹ tí ó bá lọ school eléyìí ò lè mọ tó bó ṣe mọ yìí. Mm-hmm. follow come le me. Eh? yes inbuilt engine tó bad. wọ́n kì í fi ń ṣeré lórí school. yéé Debbie o ti mm-hmm. sọ bí di nǹkan mi <laughs> wo fún nǹkan tó ṣe yìí. Mm-hmm. máa fún ẹ ní additional two hundred thousand i'm telling you kí ló ṣe. are you serious. ah oh my god. ah two hundred thousand naira. Mm-hmm. ah wa okay okay okay okay i'll let you know who i am. okay. Sorry, bó She won't wo me. two hundred thousand naira yẹn dàbí ìgbà tí èèyàn ní one million naira tó wá ná bóyá bíi ten naira nù If it's your long bá fún mi i'm wealthy Wow. Money owó lọ́wọ́ do you understand mo ní ilé iṣẹ́ tí mò ń control tó yẹ pé I want mò ń some salary from wa lé ní forty six. Oh my God. Trust me. That means èmi gan ti wà lára wọn ni. Ah, <laughs> mo ti fi ẹ́ sí payroll straight. Really? I'm telling you, I have uh -huh. over thirteen cars. Yeah. I'm wealthy. <laughs> I'm wealthy. Hmm. Yeah, gbà mí wà tó yẹ pé weekend mi ń gbà mí mo kàn lè decide pé mo lọ lò ní Yankee weekend máa dẹ̀ padà. Mo máa ṣe visa fẹ́ kó sí kan tí mo ń ṣe. I can make a signatory to my account oh yes. oh my god. ó mọ nǹkan tó ṣe fún mi yìí ṣá mo ti ń wárò ẹ̀ tipẹ́. baby má ṣe eré ṣe fún mi as in mo kàn máa mọ ọmọ màá kọ́ tu gbogbo skills mi sílẹ̀ mo dẹ̀ máa lò fún mi. stop ẹ stop ẹ ṣé skills mi tún wà tó ní lẹ́yìn ilé tó ṣe fún mi. ẹ. Eh? as in skills plenty ó pọ̀ lé wà lẹ́bi. yéè. ibi tí wọ́n tọwọ́ bọ̀dì sí ẹ bébì má ti ọwọ́ wọn. aṣọ́rí ah, ah, mi máa aṣọ́rí mi ò ní yí báyìí. nù ó kàn lè yí díẹ̀ bó máa tún bẹ̀rẹ̀ reset. yéè eh? debi eh? máa ṣe owó náà fún ẹ ah. máa ṣe owó náà fún ẹ oh in fact i can make you a signature to my account oh my i'm telling you baby o tún ti fẹ́ bẹ̀rẹ̀ o debi debi wọn àti fẹ́ bẹ̀rẹ̀ debi dẹ dẹ dẹ dẹ ṣé lè tó tó yẹn ni. babes ó le jù bẹ́ẹ̀ lọ àti bí mo pàdé irú nígbà yẹn rí láyé mi I had the maddest fun ever But boy, yìí good babes he's so good ọlọ́run ká má pàrọ̀ owó yẹn hmm, ó fún mi kì í ṣe ni ó gọbọ igan mo dẹ̀ wá satisfied ṣùgbọ́n tí wàá rí kíní tà ń sọ yẹmí ni mo rò bóyá mo bá ẹ̀ tó bá ń gbọ́ bad o òun ló ń jẹ́ bẹ́ẹ̀ ó tún bad ju mi lọ. mi ìkọlẹ̀ máa pariwo ni pé yé please it's okay i'm not doing it mi ìkọlẹ̀ máa pariwo yẹn ni i eh. swear o mọ ibi tó bad dé a ní mo tún kàn. Eh? you mean o oh, oh, kàn. me wey i know say aṣawo no dey come me i come o <laughs> eh? i swear. aṣawo come èmi ni nọmba one mo kàn. ayé pé bọ̀bọ́ yẹn good gan ni o. Ah, ó good o no be lie o ó good ó good ó good. ah i will try i will try. nǹkan tó kàn wá bẹ́ẹ̀ ni pé tí wọ́n ṣe pé o ti máa rí ni ẹ́ ní ah, ibà fẹ́ mo ti máa need. ẹ o máa rí. kí ló tó máa ń sọ̀rọ̀ báyìí náà kí ló kàn wá pẹ̀lú pé o máa ò bá òun kó marry ò bá òun kó in fact kó lọ ṣe wedding níbi tá a rí rí gan bójú gba mú lọkùlọ wed kí ló kàn àwa pẹ̀lú yẹn ó ti gbàgbé ni a máa lọ sọ́dọ̀ bàbá náà ah ah bàbá wọn bá wa pọ gbogbo ẹ̀ pọ̀ in fact how many years ó bá wọn ẹ̀rọ bẹ́ẹ̀ lò bóyá one year bóyá two years anyhow tó bá ṣe fẹ́ sí. ṣé mo wí pé mi ò rórí ikú má pa bàbá fún mi o. ẹ eh! I go marry this year. o ti sọ tí kò sí wàhálà. ee eh, eh. that guy you go catch am. Eh me Let me bad pass. ẹ bá wa ṣiṣẹ́ yìí ah! a bá náwó yẹn. àbá wa jẹ́wọ́ yẹn náà lọ́wọ́ lọ́wọ́ máa ṣiṣẹ́. ọ̀rẹ́ mi bí ẹ ló ń dán yìí. Hmm, hmm, hmm, kọ mi gan balẹ̀ kọ mi balẹ̀. kí ló ṣe wọ́n fi ṣe ẹ̀ nù. tó fi yàrá ìṣàwọ̀ ṣí ọ̀ má sọ̀rọ̀ di one direction má jẹ ráìsì nìkan ọmọ pa aṣọ kò dá lára lọ balance diet yẹ tó ti decide pé bóyá màlà ló ń mú mi àbí sẹ́mu àbí pandoyam àbí nǹkan kan ń lọkàn mi ti balẹ̀ wò mí tí mo ṣe ń fresh kò sí anybody tó ń kù mí mọ́lẹ̀ bíi bíi bí òjò mọ́ bóyá bí aṣọ dẹ̀ ló ń pè ní ọkàn mi ti wá balẹ̀ débi pé ó bá wù mí màá sì sí yàrá tó bá wù mí màá sùn sí pálọ̀ tó bá ṣe òmí mo ṣe ń ṣe káàkiri kò sí anybody tó ń fi kinní kan máa lé mi káàkiri ó ti yí ẹ sórí o gbogbo nǹkan mo lè gbà o àmọ́ mi ò lè báyàn pín kitchen mi never èèyàn lè bá mi pín bẹ́ẹ̀dì ó lè bá mi pín pálọ̀ àmọ́ kitchen mi ó ṣe kókó sí láìfù mi gan kí ọkọ mi ti jẹ good food ó ní major priority mi tí ó ní mo dẹ̀ concentrate àdúrà mi sí tó bí mo ṣe wà yìí mi ní pẹ́ lọ sọ́jà báyìí n bá ti lọ sọ́jà mo fẹ́ lọ ra àwọn fresh food báyìí ni mo fẹ́ lọ rà àwọn oríṣiríṣi nǹkan mo fẹ́ sè fún ọkọ mi kó lè jẹun mo fẹ́ pé okùnrin báyìí la fi ń gbé títà. nísòro omi pé ó padà gbé oúnjẹ alẹ́ ìfọlọ́gbò jẹ. ń bọ̀ pẹ̀tọ́ sí mọ̀ kankan ìwọ láwọn ni. no i mean ó padà jẹ́ kí ọkọ ẹ mm. kó lọ gbé obìnrin mi wá sí matrimonial home what has come over you kí ló ń ṣe é ó ti fẹ́ gbọ́ advice. ìwọ ló múlé ayé koko. adúrú kínní yìí ó fẹ́ fi pa ọkùnrin kan. ṣógun láyé ni ìwọ ìkédèrè gbogbo onípẹ́ dẹnu kọlẹ̀. wo látìgbà tí ọkọ mi ti ń jẹ oríṣiríṣi oúnjẹ tó bá wù báyìí ń lọkàn tèmi ti balẹ̀ ó ti yé ẹ. Ah, time ti lọ mo fẹ́ sáré lọ sọ́jà mo fẹ́ lọ ra sínú ẹran oríṣiríṣi bí mo ṣe wà ọbẹ̀ ẹlẹ́mìí méje mo fẹ́ sè àìsórí ọbẹ̀ yẹn àwọn máa wà ń bẹ̀ ẹ̀yìn edé máa wà ń bẹ̀ shrimps máa wà ń bẹ̀ panla máa wà ń bẹ̀ kí ló tún kù ẹ̀dọ̀ máa wà ń bẹ̀ kí ló wà bẹ̀ fùkù àti kí tunu kẹyọkọ kẹyọkọ kẹyọkọ nítorí nítorí nítorí ń bọ̀ ń bọ̀ ń bọ̀ ń bọ̀ correct o get yẹ gbogbo ẹ̀ ló máa wà ń bẹ̀ torí okun inú la fi ń gbé tìta sórí ẹni tó ń tẹ̀lé ọkọ mi káàkiri yẹn useless gan kó mọ nǹkan míì ṣàfikín ní ìlọ kó mọ nǹkan míì ṣọmọ yẹn useless débi pé kò lè dáná tó bá gbé omi kaná máa jóná mm, mm. èmi mo sọ bẹ́ẹ̀ fún ẹ tó mm, o bá ti jẹun sìn yìí wọ́n á lè ní strength wọn ní disturb èmi oyè ẹ kitchen òun ni ọbì tèmi wà kó ń ṣe nù yàrá eh, ó ti yẹ nǹkan tí mò ń sọ. <laughs> ní sùúrù omi pé wàá lọ sọjà báyìí eh. wàá lọ́ọ́ àkọ́ bẹ̀ eh. wàá wá délé wàá wọnú kitchen wàá dáná ọkọ̀ á jẹ same grey náà jẹ́ ń bẹ̀. ó dẹnu onífọkànbalẹ̀. mo nífọkànbalẹ̀. ọ̀nà mọ̀ yìí gan ẹni tí ò bá ti kú kí ni ọ̀pọ̀ ọmọ ọ̀nà bíi báàkì ṣe àgàn náà ẹ̀dá mi mọ màjẹ́ bá wọn bí ṣùgbọ́n mú lọ́mọ o. ọgọ ààrẹ mi ọgọ ọgọ ó fẹ́ ní wọn bá bùkárì mi jẹ́ tọ́jọ́ ẹbí ẹbí ẹkọ gbogbo ìṣòwò ẹ o láwọn gan o láwọn àyà o láwọn ìdí o tún láwọn gàrí wọn fi ṣe ẹ nì àwọn ọgọ ò lè bí ayàn òpin ọkọ ẹ̀jẹ̀ ò tún lè bá ayàn pín gàrí ẹ̀jẹ̀ ni wọ́n fi jí ẹ́ ni. máa lọ ọjà tó lọ. máa lọ. owó lọ sí gan. ọlọ́run aṣọ. màá wá rí ẹ lẹ́tà mo ra fọ́ màá rí ẹ lẹ́tà mo fún. mo yẹ máa padà. ẹ gbà mí. ṣọmọ lélẹ́yìí ṣọmọ rí àbò mọ́. Ṣayọ̀ àǹtí mi báwo ni ṣé tàǹtọ́ yẹ kí wọ́n máa bọ̀ lélẹ̀ èmi fẹ́ jáde. níbo lẹ wá lọ tẹ ẹrú dẹ́dẹ́ tẹ kọ lóru báyìí. mo níbi tèmi tí mò ń lọ ṣé kò sí. kò sí wàhálà mo ní ìyàwó akínyín náà ni. o yẹ látòjú jọjọ yìí. mo ní ìyàwó akínyín. báwo ni báwo ni ọkọ ẹ ń kọ iṣẹ́ ń kọ tó ṣàǹtọ́jú ọkọ ẹ. yìí mò ń tọ́jú ara àwọn hebrew women tó wà nù báíbù èmi rè tó fi gbogbo nǹkan kẹ́ ọkọ ẹ̀ gbogbo nǹkan mo fi ń ṣètọ́jú ẹ̀mí jẹ́ kó màlá anything ẹ kú mọ̀ pé nípa kéèyàn dáná èmi àti kitchen àjọlẹ̀pọ̀ ni èmi rèé kitchen rèé mi fi ń pé ká dáná mi fi yẹn ṣeré gbogbo àwọn eléyìí tó kù pátápátá náà mo ti wá solution sí ẹ everything kàn lọ smooth lẹ́rìí bí mi gan ṣe ń dán ni ọkàn mi balẹ̀ ó ṣàmọ̀ pé lára àwọn ẹ̀kọ́ táwọn pẹ́rẹ́ǹtì wa kọ́ wa nìyẹn òun náà ni mo dẹ̀ ń tẹ̀mọ́ ẹ létí ká ṣe ká ṣoúnjẹ ká má jẹ́ kó complain you understand ṣètọ́jú ọkọ ẹ dáadáa o. dimension tèmi gan ó yàtọ̀ ẹ ọkọ mi gan ńgbà tó wàá máa ṣe á padà ó máa dọ̀bálẹ̀ báyìí ní pé ìyàwó mi olóríire ni ẹ o ṣé mo dúpẹ́ fún ìtọ́jú yẹn. o èmi fẹ́ jáde mi ì ní pẹ́ rárá kò tẹ̀lé sàn so o lè tẹ́kẹ̀ rẹ̀. ìgbà wo làwọn àbúrò mi máa dé láti sùn. mo fẹ́ dé jáde. ẹ bóyá máa bá mi bí màá dúró fi kẹ́. tẹ́kẹ̀ rẹ̀ o kó all right mo ti gbọ́ kò sí wàhálà. Thank you. Thank you yeah. Ah. Thank you, babe. Thank you, darling. Mm. Yeah. Thank you so much. Baby. Yes, darling. Um, I don't like the boxes you're wearing. Uh -oh. boxers ti mọ̀ mm-hmm. kí ló ṣe. Um, know. ọmọ nǹkan ah. like ni ah. <laughs> you're a big boy báwo ló ṣe máa wọ boxers bẹ́ẹ̀. débì mi màá kí n wọ̀ ṣáà ó wo boxers yẹn dáadáa ní dkny ni i mean tí ìbá wọ dkny màá wọ Ralph. tí ìbá wọ raf i mean màá wọ um, calvin klein tí ìbá wọ calvin klein màá wọ tommy àwọn nǹkan tí máa ń jù nìyẹn. I know, okay. I just don't like that one. and you're not wearing it home today. Ah. okay? <laughs> it's okay. God, about this already. I mean. Èmi fúnra mi ni mo máa <laughs> ah. Your wish is my command, darling. All kì í ṣe mo máa lọ lílé nìyí báyìí. I don't think so. I don't think so either. ìyàwó lé tó padà di ọbẹ̀ ìtọ́wò lórí iná. ó ti dàkọ̀ sílẹ̀. rẹ ọ bínú èèyàn ah, dùn kankan náà lé ni kíní tí mo ní ọmú wa ń kọ́. bọ́ ti wọ̀ rí. bẹ́ẹ̀ni díẹ̀ gangan ni mo ti gbà. ọ̀dà ìṣẹ́dé ọmọ aláṣẹ jẹnu wọ́n parí iṣẹ́ sí. mo jẹ́rìí. bí n bá ti parí rẹ̀ tán etí odò láàrè rí mọ́ bí n bá ti ń ṣe tán ni ìwọ náà ti máa rí yóò di dìndìnrín sí ọlọ́run ni gbogbo tó bá ní ọmọ ṣe ní ọmọ ṣe bọ́ ọ bá ní kó gé kínní tì í wá ọ fẹ́ fi há ọmọ mú kiri yóò ṣe bẹ́ẹ̀ bàbá rẹ̀ ò tó bẹ́ẹ̀ àìsálà ìjẹ́. bàbá ṣé ẹ máa ń fa ṣíṣà. irú aṣọ ọ̀nà ń pè ní tíṣà. irú ọmọ sọ pé tíṣà mo ní ṣíṣà èyí táwọn ọmọ yahoo tó máa ń tó máa fi ń ṣayé yẹn tó máa ń fà yẹn. àwọn yahoo. ẹ̀kọ́ máa fi máa chill lẹ́gbẹ̀ẹ́ kan ẹ̀kọ́ gbèsè gbé àwọn òrìṣà yín bíbá ẹ̀kọ́ máa ẹ̀ mọ̀. wọ́n gbogbo ọkọ̀ tó ń dá kọ́ ti wúwo jù fẹ́mi. àwọn g-boys àwọn tó máa àwọn ń tẹ̀ka. ah àwọn ọmọ kìnìún o. bẹ́ẹ̀ ni. èmi ìlòrú nǹkan báwọn wọn fẹ́ tíṣà owó. bàbá jẹ́rìí mi nà nǹkan kéré nìyẹn máa fún yín lówó gọbọi gan bẹ́ẹ̀ ni sá. wo lè fọkàn rẹ balẹ̀ sọ gbọ́ iṣẹ́ ti bẹ̀rẹ̀ nù èkejì rẹ ń gọ. ẹ mo ti jáde ó gbé ìjà lọ láti àná. àgbẹ̀mọ́jú lórí tàbí ìṣe ọlọ́run ọmọ pupa sì lòun sáà nílò funfun báyìí. àfọwọ́fà ẹni ló ń gbé ní lékè ọgbọ́n ẹni. àfọwọ́fà ẹni. Don't beg. ọkọ èèyàn ni mo nífẹ̀ẹ́ ẹ̀ kí ló dé tó ṣe wá jẹ́ pé ìfẹ́ tèmi ní sí ẹ ṣe ló fẹ́ fi máa hàn tì ṣayọ nǹkan tó ń sọ òye mi ah, ah. kí ni nǹkan tí mo ṣe fún ẹ kí ni mo ṣe fún ẹ. kí ló ṣe fún mi. ọmọbìnrin kẹyìn débi àbí kí lorúkọ ẹ tẹ́ ń fariwo yín disturb mi tẹ́jẹ́ kémi rọrùn sùn kọ́. ṣé bí wọn náà ló ní kí n pọ̀ sókè rajà kí ni mo tún wá ṣe tó bad in mi gba tí mo ní kò pọ̀ sókè rajà náà irúrakúra yẹn kọ́ mo ní kó ra o ariwo ọmọ yẹn ti pọ̀ jù ọmọ yẹn máa bẹ̀rẹ̀ dialogue ẹ̀ kò ṣóun ló máa parí ẹ̀ àwọn máa pariwo burúkú kan kò ní jẹ́ kémi fúnra mi gan rọrùn sùn. mi mọ̀ pé nǹkan tó ń sọ nìyẹn ah, ah. kí ló tó ń ṣe báyìí náà gbogbo obìnrin ló ní different ringing tones wọn náà eh. dẹ̀ mọ̀ náà yìí ah. eh. tá a bá ń pe obìnrin ní jẹnẹrétọ̀ eh. jẹnẹrétọ̀ tó ń lo diesel wà èyí tó ń lo petrol wà kódà èyí tó ń lo gas wà bóun ṣe wà yẹn ọlọ́run ló ní kó jẹ́ pé diesel ló ń lò ariwo yẹn máa bad. ariwo burúkú ló ń pa o. tó bá bẹ̀rẹ̀ ọ̀rọ̀ gẹ́gẹ́ bó ṣe sọ kò ní parí i'm gonna give it to me baby i love it hard baby bang it well baby àwọn ariwo yẹn gangan ló make sense. wo sọ fún pé kó bọ́lẹ̀ kó lórí diesel ìwọ̀n balẹ̀ yan lo diesel wọ́n ti eradicate ẹ̀ kó n Germany sí wọn fẹ́ lo diesel. rárá rárá o ah diesel engine ló dá o òun ló durable ó máa last gan. eléyìí. àwọn like bó ṣe máa ń pariwo ah mi ò lè kó lórí diesel engine o. ẹ kí ló wà nínú pé kéèyàn sùn ká dẹ̀yìn bolẹ̀ ká la tán báyìí. kẹ́nu sáwọn ọmọ yẹn kò lo bẹ́ẹ̀ dìrí. irọ́ ni o. tí a ní ah, ah, àbí kó ṣògiri òun ló kọ́ mi scissors. ìwọ ọmọkùnrin ò yá aṣọra fún ọ̀pẹ ẹ̀yìn kó má lọ ní backbone problem. Ah, Debbie ibẹ̀ ni máa kú sí ẹ́ńjìn yẹn ó make sense. tó mọ̀ kọ́lọ́ ní ìwọ kó jẹ́ pé gáàsì ló ń lò. nǹkan kan tó máa jẹ́ ká ní ìfọ̀kànbalẹ̀ nulẹ̀ jẹ́ kí ariwo ẹ̀ reduce bóyá kò da pílò bò lójú ẹ wọn bá ní kí ní ìdùn mọ́yàn mọ́. ok mo ti gbọ́ ẹ. Ah, ah. mo ti gbọ́ ẹ. òun lariwo tó wá pọ̀ tó tó báyìí náà kí ni nǹkan o. mo ti gbọ́ ẹ má wọlé. ṣojú lie down open your leg. bí bí bí wọ́n ṣe mọ̀ ṣe ń tiẹ̀ nìyẹn o ti o ti kí massage máa lọ simultaneously bí wọ́n ṣe ń ṣe massage ń lọ ó dẹ̀ sọ pé it's yours baby give it to me baby it's your baby yeah. come on give it to me come on give it to me wàá máa jó mi yàtọ̀ ah. ó tún ṣe massage náà kí ló wá fọwọ́ ṣe láàrọ̀ ògiri. ọ̀ oh, ò lè mọ owó nídìí ẹ̀ ìwọ̀nba náà ni kínní kó nǹkan fúnra lọ ní stroke. she will continue to make that noise so be prepared be prepared. okay kò sí wàhálà. be prepared. tèmi lèmi ti sọ fún ẹ o kó má jẹ pé njọ́ kan máa kọ̀rọ̀ fún go ninety ó gbàbẹ̀ lọ nìyẹn o owó la rí wo fún wọ́n pariwo ká. wàá pa ọmọ lọ́mọ wọn bí ẹja wọn bí ẹja mo cherish ariwo yẹn bàjẹ́ give it to me noise i love it i love the noise bẹ́ẹ̀ máa gbọ́ ẹjẹ. Ah, ọ̀rẹ́ mi wàhálà ti wà o kí ló ṣẹlẹ̀. iná tó ń jó mi lábẹ́ aṣọ ń tó máa bá mi pa ọ̀rẹ́ mi ọkọ mi ò wojú mi mọ́ kò ráyè tèmi. alámàlà burúkú yẹn ló ń wojú tiẹ̀ tí bá dáná sí nǹkan kò ní jẹ́ sórí tó wá wọ̀ sí o ngbà tí mo máa sọ fọmọkùnrin yẹn mi ní pé kó máa gbámàlà bọ̀ wá bá mi lé o mo sọ fún pé kó lọ máa jẹ́ ń ta ni o bọ́bọ́ yẹn ti wá gbámàlà wá bá mi lé ń sìn báyìí ariwo wọn ò jẹ́ kí n sùn oríṣiríṣi sáwùndì burúkú ló máa mẹ́kì irú ariwo nìyẹn. ó lè ṣe wú ah. yé jésù. Ah. àwọn ilé tí slim case máa ń lo inú orí ẹ̀yìn oríṣiríṣi àwọn sáǹdì bẹ́ẹ̀ yẹn lọ́ máa ń jù lẹ̀. <laughs> ṣé kò tán ẹ ó tán àbí ò tán ẹ ṣé mi ò sọ fún ẹ mo pè ẹ nítùbínùbí mo bẹ́ẹ̀ sọ̀rọ̀ ọmọ ìyá ikọ́ tó ń ṣe ìkó lè pí ẹ ó yìí máa padà ju ẹ lẹ́sẹ̀ lẹ̀ ṣé kò tán ariwo mélòó ló ti gbọ́ torí ẹ ti torí ẹ ti laná tóun wá fire fighter tó máa bẹ́ẹ̀ paná ara ẹ káàkiri báwo lára òun ní ta mí máa tún dáná fún kò tún ní jẹ ẹ òkè nísìnyí báyìí mi mọ ibi tí mo fẹ́ náà pàdúrà sí. so omi pé mo ní advice lẹ́nu tí mo lè fún ẹ tó máa gbọ́. are you for real. Ah. so mo ládvice lẹ́nu àìrọ́ ah, mi ì ládvice tó yẹ pé mo bá ní advice tí mo lè sọ fún ẹ tó máa gbọ́ ó yẹ kó ti gbọ́ àwọn èyí tí mo ti sọ fún ẹ tipẹ́tipẹ́. ha now ó wá síbí báyìí wọ́n á complain fún mi wípé ọkọ ò ṣe kíní kan mọ́ kò ṣe kíní kan ò ṣe gbá kò ṣàwo ṣé mi ò sọ fún ẹ tẹ́lẹ̀ ni tó ní ẹ àmàlà tó ń jẹ kó lọ jẹ rice níta kó lọ jẹ balance diet ọkọ ẹ tí wọ́n jẹ balance diet ó ti wáyé pé ibẹ̀ lòun máa kú sí ó ti wá fi ẹ́ lẹ̀ ẹ́ wo mi tiẹ̀ wá ti síta báyìí o. ó ti ti síta inú ilé inú ilé ló kàn tiẹ̀ ti wá bá mi o inú ilé ló ti wá gbélé tó jù mí lọ èyí tó kà mí láyè ló wá gbé bá mi ńlẹ ọ̀rẹ́ mi mú mọ nǹkan tí mò ń sọ o sórí kinní burúkú tọmọ yẹn máa ń yí káàkiri ilé yìí ọkàn tiẹ̀ ara mi ò gbà mọ́ ó ń pinch mi. ṣé kò tán ẹ. ẹ kí ni màá ṣe ń sin yìí báyìí. ẹyin ọmọ nǹkan tẹ́mi lè sọ ah. I've tried my best sori mi ò tẹ ní ọ̀rọ̀ kankan lẹ́nu tí mo lè sọ pé kó gba kámú náà lọ wàá gba kádàrá ni tó bẹ́ẹ̀ ni tó bá bímọ ọ̀rọ̀ ló ń pọ̀n ó dé bólúgbó mu mọ́ra ó dé báwọn náà nìyẹn wàá mú mára ni wàá fi ṣoṣùn wàá fi para ó lọ mọ́ jẹ́ kí n mo ti wọ one chance báyìí ó dáa jẹ́ ká wọnú ilé ká lọ máa sọ ètò kù mú kọ́ tí ẹ ní ìdí nǹkan tútù. ilé àwọn ta ni o ṣé lèmi. inú ilé ọ̀dọ̀ ẹ. sọrí kò ń ṣe inú ilé níwájú ọkọ mi láti máa sọ wíwá dáadáa tó ń sọ yìí ah. kí ló fẹ́ kọ́kọ́ mi máa rò sí mi náà báwo ni ìfẹ́ kó ṣe o ọ̀rẹ́ mi eh? ta bá ń sọ lójú ọkọ ẹ ò túmọ̀ sí pé kọ́kọ́ ẹ náà lọ jẹ ráìsì ń ta ah, àbí kó lọ jẹ sẹ̀mó ń ta torí ẹ ni mo ṣe ń tẹ ọkọ mi lọ́rùn two four seven ó kún ti sọ ọtí ní gbogbo eléyìí ó máa tó dẹni kan wọ́n ó stand by hundred years mo sọ fún ẹ ó ṣe ìwà bẹ́ẹ̀ so èmi ò mọ̀ kọ́ tèmi lè yọ òdòdó wọ́n tèmi ká jọ sọ wíkọ̀ báyìí nínú ilé. má wọrí wọ́n má wọrí kò sí problem ma ebo ò rí solution kankan sí nǹkan tó wà ní. mi ò rí solution kankan tí mo fẹ́ fún ẹ kò sí anything tí mo fẹ́ fún ẹ mo ti try best mi lórí ẹ kò sí problem ìwọ̀n bá gan ni ò ṣe fọ́fọ́ ìyá ọ̀yàn gan mo ṣe mo ti try best mi lórí ẹ ṣebí wọ́n lórí ẹ ò gbé ẹ́ ọ́ má bọ̀ náà ibi ṣòwò kò dá fọ́nká ni ẹ̀ ṣá azin ó sọ lórí gan o ó yọ wẹrẹ gan o ah like seriously bọ́bọ́ ló ṣe máa ṣe irú nǹkan báyìí. ẹ farabalẹ̀ babe kí ni nǹkan tí mo ṣe àbí ọlọ́pàá ìwọ ni tèpè ó dẹ́ ń sọ̀rọ̀. dẹ́bi ṣé o mọ nǹkan tó ṣe o ò fáwọn òní ìdá tí mo nǹkan tó ṣe torí wọ́n fúnra rẹ̀ o mọ nǹkan tó lóko tó ń bí mi nonsense ni rubbish ló ń ṣe yín now rubbish ló ń ṣe okay kí ni nǹkan tó ṣe fún ẹ ṣọmọ eléde definitely you know yín eléde gbẹ̀yàn fún ẹ wéèrè fún ẹni odidi one fifty thousand naira bó lédè yẹn stupid. na ọmọ wò mí wò mí ẹ wò mí now tó yẹ pé àwọn èèyàn gidi àwọn èèyàn gidi ló máa ń gbé fún ẹ ṣé mi ò lè ṣe ni iṣẹ́ tó ń ṣe ṣé mi ò lè ṣe ni sọ fún mi now wá fún eléyàn wéèrè fún ẹni one hundred and fifty thousand naira nínú one fifty thousand naira yẹn bébí ó yá wèrè gan-an àzìn ó tún wá yá wèrè nìkan tán ó tún wá ṣe báyìí ó tún wá ní ọ̀hún mọ́ ó lè fún dídí ní fifty thousand naira péré. kò ní dáa fún ìwà àti elédè tó dárúkọ yẹn. Eh? wá aṣọ lórí burúkú ni ìwà àtẹlédè ni ìwà àtẹlédè fẹ́ sórí ibùsà jóná ṣé bí ṣe wà yìí nsìn mo jọ bèbí lójú yín àbí ta ló fún ẹ ní god ta lẹni náà ta lẹni náà tó fún ẹ ní god tó fún ẹ ní mind wípé kó wá o lè pè mí o lè bá mi sọ ọ̀rọ̀ tó ń bá mi sọ ẹni yẹn ò láìkẹ ẹni yẹn fẹ́ pa ẹ ni o ó fẹ́ pa ẹ ni because next time tó bá ṣerú nǹkan tó ṣe máa fọ́ ojú ẹ méjèèjì Eh? bẹ́ẹ̀ mo sọ pé má fún dẹ̀bi bánú ẹ̀ pa sí ibà ṣé o ṣí eré ni sori hmm? next time tó bá pè mí tó bá mi sọ̀rọ̀ ọ̀rọ̀ yìí. imagine i'm so nonsense. no tẹ́bi wọ́n kàwé tí ò ń jẹ́jẹ́. bébí ìyá mi ah, ó ṣì ní ìdílé wọn tó mọ̀ pé dídí kò ìjẹ̀yà nílùú lára. ah babe man eléyìí máa pẹ́ gan-an ọlọ́run tó bá rí mi mo ń drip as in drip drip i swear. ṣayọ. i swear like no na fun. ṣayọ. yes baby. you ready lale. Oh, oh, yeah. oh let me call you back okay babe all right bye. Um, Shayo, I want jáde lọ okay. okay. okay and um, ó lákìí kó jẹ́ bí two a.m. or three a.m. Lamadi? No. yes um, tá a bá dé jọ torí ọlọ́run mo fọlọ́run bẹ́ẹ̀ ẹ̀kan náà ni kò gbé fóun kò lè wá ṣí gate fún wa. ẹ lórí fóun. jọ please all right. ah ọkọ mi tó bá pè mí ní ten times mi ní gbé o. ah. eh because ẹ̀yin jáde lọ́nsìn ìwọ àti ẹbí lo ní nice time wọ́n á máa fi convenience tí wọ́n á fi inconvenience èmi wọn ò dẹ̀ kí n ṣe bẹ́ẹ̀ ṣùgbọ́n tẹ bá ti ń lọ́nsìn mú kọ́kọ́rọ́ lọ́wọ́ kó má lọ padà jẹ́ bíi pé orí adé ó máa sùn ta ẹ máa pẹ́ àwọn ọlọ́dẹ àlùzí yín bàjẹ́ gan ni. ah. eh gbé can you imagine hmm. ó sílè gan ṣá gbogbo ṣe ń sọ̀rọ̀ tí o bá ṣe nítorí sweetheart mi yẹ kí n gbá ibi. ó bá má tiẹ̀ tí ì hmm. listen eh, don't try it do not hmm. try it no honestly ta ló yẹ ká máa ta ló yẹ kó máa sáré kiri tí ó bá ń ṣe wọn. i wonder. wọ́n sọ fún mi pé ta bá ti dé pé o máa ṣí gètò ní pé o ká máa stress ẹ you must be very very silly. yes. note of warning. Hmm? Hmm? wàá jókòó báyìí o máa máa wo aago o máa máa wo fóònù ẹ when we call you o máa ṣe kí ni wọ́n sáré tètè. simple instructions. wàá ṣí gate if you do not. Eh? Mm. wá tẹ́lẹ̀tẹ́lẹ̀ ló máa sọ pé ìyàwó tó ṣe tó ti wà nílé tẹ́lẹ̀ kí nìkan kí nìkan ọ̀gbẹ́ni èmi ni latest Ha, point. hottest point. baddest information. mo fine robot man mo máa ń jà. <laughs> warning. i'm a what i'm a fighter. warning. a fọ gbogbo mú ẹ. babes a word is enough otherwise right let's go baby. Mm -hmm. Mm -hmm ọwọ́ tó bá ti di lẹ́yìn oh ṣúyà. <laughs> My teacher, she teaches me in bed, and I learn. Oh my goodness. <sighs> Ah! Ah. Ah. ah! ah! mo jẹ fún tí òdodo. Ah. ọlọ́gbọ́n níye ayé ọmọ ọ̀tọ̀ ayé ọkọ ẹni ọ̀tọ̀ ọkọ mi. ayé oúnjẹ jíjẹ ọ̀tọ̀ ni. olówó orí mi ẹni bí ọkọ mi ẹni lójú mi ayé ọkọ mi. sọ̀rọ̀ tó fẹ́ sọ ayé ọkọ ẹni ọ̀tọ̀ ni ayé ẹ̀dá ọkọ mi ṣe rí ọ̀rọ̀ owó tí mo bá yín sọ ní last month ẹ̀ lóṣù tó kọjá yẹn ó mú ní kí n ran yín létí pé ó ti tó táìmù sí tí mo nídìí owó yẹn ṣe mọ̀ pé kò dáná kóbìnrin kan wà kó máa jókòó òṣì sílé ó máa máa tóbi ìranù ni. Lèmi náà ṣe wò pé tí n bá ń rajà tí mò ń tà, màá le máa lọ, màá máa bọ̀, màá máa gbé body mi, màá máa ṣe movement oríṣiríṣi. So mi kàn ní lè lọ sanra ìranù kan sí yín lọ́rùn. So láti last month yẹn tí mo ti sọ fún yín pé mo need owó yẹn, mo ti wá ronú sí nǹkan tí mo lè ṣe tájé máa fi bu gbájẹ́. Ẹ máa rò pé mo ṣògùn owó ni. Èmi náà ò dẹ̀ kí n ṣarungún. Ó ti yé yín. So <clears throat> mo problem tí mo ní pẹ̀lú ẹ̀, eh. òun ni pé kò sígbà tí mo promise ẹ ní nǹkan kan tó tètè gbá rí ó tètè gbá ó tètè béèrè ah, ọmọ nù dẹ́bìdẹ́bì ah. orí ẹ̀ pé bàjẹ́ ah. alẹ́ àná nígbà tí mi àti ẹ bẹ̀rẹ̀ eré lánàá lánàá gbẹ̀tẹ̀ tá a ti ń lára wa tá à ń jẹra wa tá à ń múra wa òun ló ti decide pé òun fẹ́ ra mọ́tò mo sure pé kò rò tẹ́lẹ̀ mo dẹ̀ ti wà in the air ibi tí mo ti ń lọ tí mo ti ń lọ lónìí bíbí i want a car mo ní what kind of car ó ní i want any brand mo ní how much ó ní one point five mo ní how much do you have ó ní have three hundred mo ní i'll balance it let me just finish i'll balance it i'll balance it let me finish i'll balance it i'll balance it let me finish ṣé nígbà tí màá fi parí eh. mo transfer one point two sí ni o. naira. instantly yes naira bí mo ṣe ń bá ẹ sọ̀rọ̀ yìí twenty two thousand naira péré ló account lákàntì mi. naira. àṣé wọn àná dọ́là lu yìí ni ó dẹ̀ ń tẹlu mọ́ náírà náírà òun ni mo ṣe tẹ́ra mọ́ṣẹ́ pé kí n ṣiṣẹ́ kó owó wọlé sí i wow má get me wrong kò ń ṣe pé mo ò ní fún ẹ o máa fún ẹ but fún mi ní another three four months kí n sáré ṣiṣẹ́ kí n gádà owó padà máa fún ẹ máa fún ẹ. ah ee eh, ọkọ mi màmá ló ṣe báyìí. Eh, ah, lẹ́bù tó wà tó ti bẹ̀rẹ̀ yẹn mi ò gbọ́dọ̀ má dààmú ah, ò gbọ́ ní bó tó bó ṣe ń bí mi ni mò ń dáhùn bó ṣe ń bí mi ni mo ti bá dáhùn táìmù yẹn èmi fúnra mi mo lè gbàgbẹ́ wú because tára yẹn ò bá balẹ̀ èèyàn lè gbàgbẹ́ sọ́dá bí mo ṣe ń rántí ìgbọ̀n wa nígbà mi ń gbọ̀n mo ń rántí ń gbọ̀n so wàá rọ́jú. ẹ ò dá ẹ mọ nǹkan twenty two thousand tó kù lórí àkáǹtì yín yẹn ẹ kò fẹ́ mi kémi lè lọ́ọ́ fi de nǹkan mọ́lẹ̀. àbórí ẹlẹ́dàá ìfẹ́ burú ni ah. kí ni túmọ̀ yẹn kí n tún kó gbogbo twenty two thousand naira tó kù lákàtúntì kí n kó fún ẹ kẹ́mi wá wà ní zero balance ṣó wà alright ṣá. orí mi yẹ má ṣe sùn lọ́jọ́ ayọ̀ rẹ. orí ẹ ti sùn ó ti ń hàn ọ́n pàápàá. amúdélélẹ́dà ah, tẹ̀mí o. bẹ́ẹ̀ máa gbọ́ jẹ́ gbájú wọn ṣe bówó ṣe wá jáde o kí n tún mú twenty two thousand naira wá. Ah, ọmọ kìlọ̀ mọ́ ọ ó ní mi àdá o ẹlẹ́dàá mi àdá o. ẹlẹ́dàá tó ti ń hàn án. àbí tó bá ń pè mí ní ẹlẹ́dàá tèmi ló kú ẹlẹ́dàá mi àdá o. wọ́n waste time everything everything. ẹ̀bùn ṣá. ṣáyé orú kátikáti wò lélẹ̀ orú kí ló kó rẹ̀ sí yìí ní sùúrù àwọn ọ̀rẹ́ ìwò gan-an ló ń bá rìn sí i débi wípé o pe ọkọ ẹ̀ jókòó òun fún ní advice yìí pé kó lọ tọ́ obìnrin mi wò níta gbogbo ẹ wá délé ẹ̀ ń òun gbọ̀n yẹ̀kẹ̀yẹ̀kẹ̀. àǹtí mi ibi mo advice ẹ kó lọ tó nǹkan mi wò ń ta ni ṣé síbà ṣe kó ń gan lójú kòkòrò ṣìnà wà lára ẹ̀ gan tẹ́lẹ̀ mo advice òun náà gbọ́ advice mi nísìnyí báyìí ó ti wá lọ gbégun eléegun eléyìí tó wá gbé yìí ó kà mí láyà ẹ̀yin náà ẹ wò nígbà tí kì í ṣe pé kíní ìjó oúnjẹ ni ẹni gbì ọ̀la gbì ọ̀tún la gbì. mo gbẹ́nu lọ́jọ́ níbo ni wọ́n ti gbọ́ wípé òrìṣà jẹ́ ń pé méjì obìnrin wà Ah, ah. mo dẹ̀ wà níbí báyìí lọ́jọ́ kìíní àná mo pè ẹ́ mo ṣàlàyé fún ẹ ó jẹ́ sọ̀rọ̀ ṣé ló bẹ̀rẹ̀ sí ní sọ̀rọ̀ pàpàpàpà ẹ́ ọkọ ẹ̀ o ti wá fúnra rẹ̀ fi ọwọ́ rẹ̀ o fi lé ọmọ lọ́mọ síta o wá ń ṣe jẹjẹjẹjẹ méjì o máa ní sùúrù nìna. ìwọ̀n tí mi ẹ̀ kàn ń sọ bẹ́ẹ̀ yẹn ni o ẹ̀ kàn ń sọ bẹ́ẹ̀ yẹn nígbà tí kì í ṣe pé yóò ní tẹlifíṣàn lé. Ah ń làwọn òbí wá ṣe títí títí ẹwẹ̀ yín sí nọmba fourteen lẹ́wà èmi bí àbí nọmba twenty five bàbá wo òróró tọ́jú wá ń sìn yìí nígbà tí kì í ṣe pé dandan ni kéèyàn máa ṣe kinní yìí ni ẹ wo problem ti wá wà báyìí o ọmọkùnrin yìí ò ráyè tèmi mọ́ tí n bá bèrè owó lọ́wọ́ ẹ̀ kò ní fún mi tí n bá sun oúnjẹ kò ní jẹ wèrè tó lọ gbé wálé olóyè burúkú lọmọ ìmọ̀bi tó ti rí di òun máa yídìí káàkiri gbogbo lé báyìí ni mímọ kó ti máa ṣe ń sìn yìí. owó kò tẹ̀ sí wàhálà kò sí wàhálà Túndé ọmọ jẹ́jẹ́ ni màá pè màá ṣàlàyé fún un ah. àwa nǹkan ṣe sí i. nǹkan tó máa ń dùn mí tó máa ń gbomi jẹ́ lójú mi ló mú mi débi báyìí o bàbá bẹ́ẹ̀ ṣe ń wò mí yìí mo ń ṣe bísínẹ́sì owó ń wọlé fún mi lọ́tún lọ́sì in fact mo máa ń travel out of the country anytime tó bá wù mí àmọ́ bàbá bẹ́ẹ̀ ṣe ń wò mí ṣùgbọ́n kan ń bẹ láyé mi o ṣùgbọ́n kan ni tó ń bẹ láyé mi mi ò lórí ọkọ ni bàbá lórí ọkọ. ẹ máa ní pẹpẹsẹ àwọn fẹ́ fẹ́ mi àwọn fẹ́ ṣe ká tó mọ̀ ọ́n ti fi mí sílẹ̀. wọ́n bá ti tọ́ wò tán. wọ́n ti wọ́n ti gbé kó gbogbo ẹnu wọ́n ti fi mí sílẹ̀ owó mi lọ ń gbà bàbá. kì í sì ṣe pé bóyá ọkọrò lẹ́nu wọn. ẹ ṣàánú mi ẹ ràn mí lọ́wọ́ kí lẹ lè ṣe fún mi bàbá. ìtọ́wò ọbẹ̀ orí iná ni wọ́n fi ọ́ ṣe. ìyún ìyún ọ̀dà ìbílẹ̀ ìbádé tọ́tọ́ bẹ́ẹ̀ wò títọ̀ ọ̀dẹ ọbẹ̀ ọ̀tàn lórí iná. bẹ́ẹ̀ ọ̀dà. ẹ̀yin aláwìroko ẹ gbọ́ ń tọ́mọ yín wí o ẹ gbọ́ kí ló dé ọ̀pá eku ní rínú eku ọ̀pá ẹja ní rínú ẹja bàdó bá gbàdó mi àdó arínú ara wọn ẹ gbọ́ kí ń sọ gbóòtọ̀rọ̀ ọ̀lẹ́ lọ́kọ. ewu lè sọ yìí. ọ̀rọ̀ rẹ so mọ́ kádàrá ni nǹkan ọ̀yàn láti òde ọ̀run nù nígbà tó ń bọ̀ ìgbà ajé lọ gbé dání ọ̀gbẹ́gbẹ́ orí ọkọ wò ó tọ́ ikú ìtọ́wò lọ̀rọ̀ rẹ ọjà sí àìbá máa ń àdúrà tó máa wá gbà ni pé. Pe bí ìdánwò ṣe ń lọ nǹkan hàn lẹ́yìn. ìtumọ̀ ẹ̀ ni pé kọ́ ọba bẹ́ẹ̀ lóyún kọ́ sì bímọ àmọ́ kò lè ní bàbá ìwọ náà lọ́ọ́ tọ́jú wọn ọ̀nà àbáyọ kan lọ́wọ́ àbẹ̀. ní àbáyọ bàbá. ni pé àfitọ́ ọba máa fi kan dí kan ewu lè sọ yìí kí iná kan ó ṣe pàtàkì fún mi kí ní owó náà ṣe pàtàkì méjèèjì ló ṣe pàtàkì bàbá ẹ bá mi ẹ bá mi ṣe bá mú kan mọ́kàn ẹ wá solution sí bàbá ẹ mú mọ́ pé gbóná ẹ wá solution sí. èwo lélẹ̀ ìgbà lélẹ̀. gbogbo ìtẹ̀ ṣe náà ni ah, ìtẹ̀ ṣe yìí. kò ṣe lè kankan mi kan mo ní ó dìrọ̀ mọ́ kádàrá rẹ̀ àyàmá rẹ̀ ẹ̀ ń tọ́ ọkọ ni. Ah. ọkọ pàtàkì méjì wa pàtàkì kan lọ ní ìlàjẹ bí wọn náà rí i pé bọ́ọ̀ bá gbé mú eléyìí wá yóò dòwó bọ́ọ̀ mẹ́lẹ̀ wá yóò dòwó yín níta ọ bí <coughs> kiri. kí ló dé? ayé mi ti bàjẹ́ ni. ṣó lè gba mọ́tò lọ́wọ́ ẹ ni. ayé mi ti bàjẹ́ ó ti tán pátápátá kò sí nǹkan kan mọ́ bí mo ṣe wà yìí. wọ́n ti sáàkì mi mi. wọ́n sáàkì mi mi iṣẹ́ wọ́n gba official vehicle mi wọn ò fún mi gratuity wọn ò fún mi ní anything pẹ́ńsù ló kéré jù wọn jẹ́ kí n mú kọ́ mi ọ́fíìsì. Ah, ah. I'm in trouble mi ò mọ ibi tí mo ti fẹ́ bẹ̀rẹ̀ mi ò mọ ibi tí mo ti fẹ́ bẹ̀rẹ̀ ìgbésí ayé mi mi ò mọ nǹkan tí mo fẹ́ ṣe wọ́n ti sáàkì wọ́n lé mi. ẹ kí ló wá dé kí ló lè tó bẹ wá síta lẹjọ ń jà. mi fúnra mi mọ̀ pé mo ṣe. kí ló ṣe. mo mọ̀ pé mo ṣe. night vigil yìí ni. night vigil night vigil tí bá ti lọ night vigil tó bá ti di àárọ̀ oorun ṣáá ni màmá sùn lọ́fíìsì ọ̀gá mi ò ka mi rárá ó ka mi tó ẹ̀mẹ́ta tí mò ń sùn tí mi ò ṣiṣẹ́ tó yẹ kí n ṣe wọ́n fún mi query mo bẹ̀bẹ̀ wọ́n dáríjì mi bọ́ wọn ò lè bẹ́ẹ̀ mọ́. ah ọkọ mi bẹ́ẹ̀ náà kọ́ ló nífẹ̀ẹ́ ọlọ́run tó o níjọ́ sunday go kì í lọ church abilé ń ta sí pé kó wá lọ ìtọ́ ń ṣe láṣẹ mọ́júmọ́ next vigi wo ló wá ń lọ tí mi ò mọ̀ ń pa ẹ̀. àmọ́ ah, ah, ń lọ àmọ́ ah, Church of Christ tí mò ń ṣe lójoojúmọ́ ń kọ́ ó ṣáà mọ̀ Oh. mi ò ní sùnmọ́jú débi church of christ yìí ti bá ti bẹ̀rẹ̀ láti eight alẹ́ ó di seven thirty àárọ̀ tí wàá lọ bí iṣẹ́ kó tó release mi ó dẹ̀ mọ̀ gbogbo ẹ̀ ló mọ̀. Ah. last last twelve na una go dey alright. Debbie Debbie ah, Debbie. Ah, ayé o ó dá ó bà ní kò bàjẹ́ ẹni tó bá súnmọ́ ni náà ló máa ń kú ni kú àbí báwo làwọn Yorùbá ṣe pòwe yẹn jẹ́ kí èmi tẹ̀lé ẹ lọ́bi iṣẹ́ kí wọ́n lọ bẹ́ẹ̀ bẹ̀ wọ́n. kí ló dé tó ń sọ̀rọ̀ báyìí bí iṣẹ́ ni kò ṣe skul kò ń ṣe skul kò ń ṣe bí tá a sì lè lọ bẹ̀ wọ́n kò ń ṣe bí tá sì lè lọ bẹ̀ wọ́n wọn ò ní gbọ́ wọn ò ní gbà á ah! ah! wọn ò ní gbọ́ wọn ò ní gbà mí ìmọ̀ bí tí máa ti ṣàmì ìmọ̀ bí tí mo tún ti fẹ́ tún mú mi bí tí mo ti fẹ́ bẹ̀rẹ̀. kí ló wá fẹ́ ṣe báyìí kí ìyá ì má jẹ wá. solution kan péré ló wà òun ló lọ yẹn ṣàánú mi torí Ọlọ́run bá ń bẹ Debbie nìkan ni password success ni Debbie ò gbọ́dọ̀ bínú Debbie ò gbọ́dọ̀ bínú Debbie ò gbọ́dọ̀ fi mí lẹ̀ Debbie nìkan ló lè jẹ́ kí n túṣà Debbie ni Debbie is my life. tó bá bẹ Debbie lóhun rò pa a lè move bá mi bẹ̀ kó torí Ọlọ́run kó ṣàánú mi kó ṣàánú mi bá mi bẹ̀ ẹ́ tínú Debbie ò bá dùn fún mi mi ò lè progress ní ìgbésí ayé mi. o lè progress Debbie is the password. ayé ẹ̀ dẹ̀ máa bàjẹ́ kan lẹ́ni ṣolólórí burúkú ni ẹ ni kò wá ní padà dá fún ẹ mọ́ ọkọ mi. kí ló tó sọ̀rọ̀ báyìí náà. bó ṣe sáàkì ẹ láyé yìí wọ́n tún lọ sáàkì ẹ lọ́rùn kódà àwọn abiyamọ ayé wọn á báyìí lórí ẹ báyìí wọ́n máa dúró nígbà tí wọ́n bá gbé ọmọ odó dání bọ́ ìmá dúró lórí ọ̀rọ̀ líle wọ́n ní gbọ́ kó ń bẹ́ o. gbẹ́nu sọ̀rọ̀ ọmọ kan tó ń sọ sá sórí ẹ pé i'm frustrated i am frustrated mo dẹ̀ lè ṣe anything mo lè gbà kọjá mo lè pààyàn mo sọ fún ẹ pé the only way to my success is Debbie I need Debbie in my life. I want Debbie in my life. I want her to to to, to make my life. So, I, I, I want Debbie. I want Debbie. You can't see the I want Debbie. Oh, please oh, beg her. Get here. Beg Debbie for me. Ah. Your long. Ah. Beg Debbie for me. Kó tọ́tù your long. Kó má bínú sí mi. Jí Debbie your kó padà wá sí láì fún mi. Èèbò eh, tó bá tẹ́ gòdì gan síbẹ̀ kò yẹ kó lè tó tó Ah Debbie. Debbie! Kúrò lọ́lọ́ fún mi jáde. Debbie please whatever I have done in my life. Ah! Okay. Nǹkan tí wọ́n padà ṣe mí náà báyìí wá ò jẹ́ lọ́bẹ̀ wọ́n bí iṣẹ́ má lọ kúkú débí. girlfriend ọ̀rẹ́ kàn máa ń pa mí lẹ́rìn gbà mí nítorí nǹkan tí ò lè ló wá torí ẹ̀ ń ṣe ń ah, disturb ààrẹ báyìí wo máa mú padà sí camp ni kò le rárá tó máa tú gbogbo ẹ̀fọ́ tó máa tú ah, ṣẹ́ bẹ̀rẹ̀. kí n tún máa padà bọ̀ níbí báyìí Oh God, èmi tí mo ti ń chill tí mo ti ń live ayé la vida loca, máa tún padà wá síbí máa wọ́n sọ. Gbogbo nǹkan tó kàn máa tẹ̀ ìgbà nìkan lọ sọ́dọ̀ bàbá kó lọ change title now. Túndé ti ṣe títẹ̀ òye ti ṣe títẹ̀ ó ti lọ nìyẹn now, why don't you take another one? Ah, kí ló ti wá ń dọ̀là rẹ̀ báyìí? Mo ń ṣe pé mo mo ń dán mo kò tó ń gbogbo mọ àwọn ah, tó ti mọ́ mi lára ayé la vida loca ti mọ́ mi oh. lára. Báyọ̀ kémi tán ẹ̀. O mọ̀ nǹkan tó ṣẹlẹ̀ by this time tomorrow ṣé mo ti wo èmi máa kúrò ń bíbáyọ̀. Kí ló dé? ṣé wàá ti mánéjà jà ni. Ah, èmi àti mánéjà ò lè jà náà mọ̀ pé ọmọ mi ni mánéjà kó tó kàn ṣẹlẹ̀ ni pé mo ti rí jíbọ̀ ìkan. gbangba owó hard currency ọwọ́ bọ̀bọ̀ yìí ló wà ó ní owó bíi. mẹ́rin àwọn ojú ìbọn dẹ̀ máa ń ṣe owó. Ah, ilé ìṣe owó yẹn. kí ló dé tí mo ṣe rírù yẹn why ah, ó ṣe lójú kòkòrò lè báyìí pẹ̀lú gbogbo nǹkan tó rí gbà lọ́wọ́ bọ̀bọ̀ túndé yẹn wo nǹkan tẹ̀mí sacrifice fún bọ̀bọ̀ yẹn wò lè ṣe o ó ní agbára gan. Ah, ah. kí ni kí ni nǹkan náà ṣebí boxers lèmi mú lọ. ṣebí boxers ni wọ́n mú wa àyẹn kéré tó bá yí iṣẹ́ bọ̀bọ̀ yẹn gangan náà ní kí n gbà. iṣẹ́ spam ẹ̀ gangan mo gbé lọ. wait babe spam ẹ̀. ẹni tí mo gbà sí. oh my god báwo ló ṣe ṣe. ayọ̀ yẹn jìbà inú ẹ̀ ń dùn èmi wò ó ìwọ kò mix up rárá pátápátá kò at all ọ̀pọ̀lọpọ̀ fún bàbá mi ta máa pọ̀ sí ni. <gasps> ọmọ bíbí wọ́n tún kálá gan-an <gasps> oh god eh kí n request for another one. ó máa pe bàbá wo kò tiẹ̀ lé rárá ó máa cancel trip bọ̀bọ̀ túndé yẹn ni tó máa bẹ́ẹ̀ wá ṣe ẹlòmíì. ṣé network mi jápọ̀ báyìí. kò lè jápọ̀ wá díẹ̀ ọlọ́run pé bàbá pé bàbá. mo yẹ kí kí sáyé pé bàbá náà bóyá máa.

mi nílò mọ nílò ní kò dé mi mọ nílò mọ lọ mọ nílò mọ ọyọ mo ti lọ mo ti lọ. ọ̀rọ̀ sọ lórí kúkú. ìgboro ni mo ń padà sórí street ni. àdẹ́bí ah, ò lè ṣe bẹ́ẹ̀ èmi ti lè ṣayọ̀ lọ kémi àti ẹ tún bẹ̀rẹ̀ ká tún ká ṣàdàdà ni ká mú láti bẹ̀rẹ̀ and we will find. Ah, ayé ẹ ti bàjẹ́ nìyẹn because ẹni tó yẹ kó lé lọ kọ́ ló lé lọ ẹni tó lé lọ yẹn gogogogo ló lè dúró ti gbogbo ṣíìtì ara ẹni sórí èmi ó yẹ kó ti lé mi dànù tipẹ́. ah no no no ìwọ ni mo believe in ìwọ ni mo nígbàgbọ́ pé oh, you be you be the key to my life dẹ́bi má ṣe yẹn tún mi torí ọlọ́run ṣé bí mo ṣe wà yìí let um, me tell you about myself nǹkan tí mo ti gbọ́ dáadáa right um, mo mọ̀ pé future mi bright. Yeah ok wọ́n dẹ̀ ti jẹ́ kó yẹ mi kó máa rough láàrin pé tó bá dẹ̀ ti rough kí n tún pààkẹ́ dáadáa kí n tún ṣà mi bá bẹ̀rẹ̀ sí ń ta gala àbí kí n bẹ̀rẹ̀ sí ń ta jacquard you know everything máa padà sọ so mo fẹ́ bẹ̀rẹ̀ láti bí gala ni. o ti late fún ẹ mr man o kò mọ ni your future tó lóò níyẹn o ní because o ti lọ eh your future just dey nobody is touching your future just turn on you, own o ti turn lọ away you don't have see ọmọ kẹ́mi mi bí mi ṣe wash mo like owó gan cash as i sabi do this thing i like money and if money no dey jẹ́bi bá ṣe bẹ́ẹ̀ fún mi mo fọlọ́run bá bẹ́ẹ̀. ọmọ yẹn gbogbo dem mo mi kí mo wà ókè mo kí mo sick gan why you dey disturb me na i no dey like all this kind thing make i dey go. you no get money again i mean i no like when money no dey. jẹ́bi jẹ́bi torí ọlọ́ ọlọ́ mo fi bẹ̀ẹ́ believe in me believe in me. ṣé o ṣe ọmọ kó tún ṣe ń dùn mí jù nínú gbogbo ọ̀rọ̀ yìí bó ṣe ń fà mí òun piss mi yọ because ilé ìtawà yìí gan ṣe gan ìwọ́kọ́ lóní báǹkì ló tún ní ṣé ká máa sun gọ́tà ni. ọkọ níṣẹ́ ni wọ́n dẹ̀ sọ rẹ́ǹtì yẹn but rẹ́ǹtì yẹn ò tí ì di wọ́n dẹ̀ yìí fún mi láyè mo fọ́ lọ́wọ́ bá bẹ́ẹ̀ dẹ́bì má ṣe má ṣe bẹ́ẹ̀ fún mi dẹ́bì wọ́n lọ́kọ́ lókùn tí mo ti ní. ìwọ kò tún fà mí. dẹ́bì ah, dẹ́bì mo fọ́ lọ́wọ́ bá bẹ́ẹ̀ dẹ́bì dẹ́bì pé mo lè convince ẹ honestly. ọmọ pé mò ń sọ fún ẹ ọmọ pé mò ń sọ fún ẹ. dẹ́bì jẹ́ kí n convince ẹ honestly títọ́ mi bright gbogbo ọ̀tọ́ rẹ̀ dẹ́bì torí ọlọ́pàá. ẹni tó bá sọ fún tó bá ń gbọ́ tèbí forí ara rẹ̀ ni èyí tó kù di ẹ̀kọ́ tó. kí ni kátàkátà tó ń bá mi sọ ní orí fóònù kí ló sọ pé ọ̀fẹ́ sí. ẹ ṣáwọn ti iṣẹ́ tí mo mú wá fún yín yẹn rántí náà ẹ rántí iṣẹ́ tí mo ní pé mo fẹ́ jẹ tán mo fẹ́ jókòó síbẹ̀ pé mo fẹ́ gbẹ́ni lọ síbẹ̀ bàbá mo fẹ́ cancel trip iṣẹ́ yẹn mi ò lọ mọ́. tírìbù wo lọ ń cancel síbẹ̀ sá tírìbù ni. ọlọ́run ní jẹ́ o bàbá.

tá náwó ọwọ́ rẹ̀ tán nbọ ní ìwọ kọ́ ní ìyàwó rẹ̀ kì í ṣe torí ìtìẹ lọ ṣe léyàwó rẹ̀ lọ níta ṣe fún ọkọ lọ ṣe léyàwó rẹ̀ lọ ni tífù ni ọ. <laughs> Ọlọ́run ni jẹ́ o bàbá. tífù ńlá gan ni ọ ọ ìṣe kékeré. bàbá ṣe máa rẹwà pọ̀ mo sọ pé kẹrẹwà pọ̀ mo ò ṣe mọ́ à. wò ó má jẹ́ ń tàn ọ́ bàbá ìfilẹ̀ ọ̀ wọ̀ wèrè. <laughs> bíi èmi mo sọ bẹ́ẹ̀ fún ọ wọn ah, eh, sọ fún ọ pé tí odò ni mò ń rèé rí mọ́ ni n tá a fi ṣe ọ̀dà eré ìwà àti rẹ̀ mọ papọ̀ tí mo yanjú nǹkan ọ̀hún ọwọ́ alọ́fẹ́ filẹ̀ alẹ́ mọ́ lọ́rọ̀ ọwọ́ àti ẹ̀ ẹ̀jọ̀ kú yanyan ni. báwo ló ṣe mọ sọ pé kí n yá wèrè bàbá ṣé mo ní pé kẹ pààyàn ni mo ní kẹ pààyàn mo kọ owó ni mo fẹ́ kó de lówó mọ́ mo ò de ṣe mọ́ ẹ̀dẹ̀ ni mo máa yá wèrè mo ṣe máa yá wèrè. kò sí ń tọ́ ọ lè ṣe sí o ìwọ rẹ̀ jọ kú pọ̀ ni. ọmọ ẹgbẹ́ pọ́sibú ẹ̀wọ̀ bíbá ni mo máa kú síbi tí mo wá mú un nílọ o mú un lọ mú un lọ. bá a kú sí bí ọwúlò fẹ́mi gbogbo ń tọ́ di kákan sára yìí àti gbáyà àti gbogbo ẹ̀ lílò ní fún mi wọ́n kí abẹ́bọ̀ tí wọ́n mọ̀ rẹ̀ tẹni tí ó mọ̀ ọjẹ́ kóra rẹ̀ wo ìmọ̀ràn tí mo lè fún ẹ ni pé bọ́ọ̀bá ti kó lọ ọ̀dọ̀ rẹ̀ kí wọn náà múra ṣiṣẹ́ gbogbo ń tọ́ jẹ lọ́wọ́ rẹ̀ àsìkò tó tọ́ ọ̀pọ̀ náà ẹjọ́ múra ṣiṣẹ́ ẹ̀san ló dé bọ̀ kò sí tá a lè ṣe sí ṣàfihàn. tó ti rí sùn dẹ́bi ẹ àfipọ́ tó tún jẹ́ ìdèrè ọ̀rọ̀ lára ẹ̀ ẹ ọjọ́ kìíní àná ṣe ló mú mi bú mi tí ní sọ nǹkan báyìí wá ti bẹ̀rẹ̀ sí bú ṣó tó ọ̀sìn ọ̀dọ̀ mi ló padà wá yìí o ẹ small thing ọlá ìta ti fà ẹ́ lẹ́yìn ìwọ ni handbag ẹ̀ ọ̀dọ̀ bàbá yá kó tó sọ kejì ọ̀dọ̀ bàbá yá ṣó tán báyìí ó ti rí ibi tó bá yí ara ẹ̀ dé ó ní bó ṣe bá yí ara ẹ̀ jẹ́ báyìí. tó bá tiẹ̀ sì jẹ́ páyé bọ̀bọ́ yẹn ló bàjẹ́ ṣé kò bá tiẹ̀ dá ó tún ba future ara ẹ̀ jẹ́ ó ba yí ara ẹ̀ jẹ́ pátápátá ni èmi á advice ẹ o bóyá kó kú bẹ̀rẹ̀ pẹ̀lú bọ̀bọ̀ yẹn kẹjọ bẹ̀rẹ̀ láti bẹ̀rẹ̀ you know from the start kẹbẹ̀rẹ̀ sí ní tap water you know bóyá tún máa pick láti bẹ̀yẹn. Ah, gbọ́dọ̀ bí. tó bá dùn mí pé pure water yìí ò dáa o lè máa fẹ́ pa tó ń bá yan ìwà tó bá béèrè pé kí ló ṣẹlẹ̀ wà á ṣe ten years challenge ni ó ṣe bẹ̀rẹ̀ from the scratch ni wà dé pick it up and you do action bẹ́ẹ̀ ni ìbẹ̀bí ẹ ẹkú tó ń ké yìí kò lè help o. mi ò lè ta pure water mi ò lè ta pure water mi ò lè tẹ̀ pa. àbí akutú ìzọ́ṣọ́ kò yá ṣé wọ́n wá yá wèrè ẹ ní òye kù sí ẹ lọ́wọ́ bèbí bèbí báwo ni báwo la lè àná. ayé àná ẹ kọ ìgbà wọ́n ẹ kọ ike ló ń lẹ́nu pẹ̀lú bẹ́ẹ̀sì tó gbé wá sí bàbá omi ìpè wọ̀bọ̀ yẹ àwọn alárùn yẹn kò dá ẹ̀ ẹ̀ ti ẹ̀ ṣé bá a sọ fún ọgbà yẹn. ṣayọ ká wí fọmọ ẹni kó gbọ́ ká sọ fọmọ ẹni kó gbà ó máa ní iye ọmọlúwàbí lọ́jọ́ kìíní àná mo ṣàlàyé fún ẹ mo pè é mo bẹ́ẹ̀ sọ̀rọ̀ lẹ́nu mi rùn ẹ́ òun ló wá délẹ̀ yìí ṣó ti rí tó tiẹ̀ jọ mí lójú tó ń banú mi jẹ́ báyìí òun lọmọ túndé tó jẹ́ wípé kò wojú mi rí mo wá lọ sọ́dọ̀ túndé ó wá lé mi dànù bí ajá. Ah, mo dára ṣe kí ti bàjẹ́ o. ìwọ wá sọ̀rọ̀ ẹ̀dọ́mọ̀sán tó ń kó pọ́ngbó báyẹn. Ah, ah. àǹtí mi. ṣé wo mọ̀ yìí pé ìjọ́ tóbìnrin bá ti pinnu ipò òun fẹ́ di ìyàwó lọ́ńdà ọkùnrin kan gbogbo nǹkan tọkùnrin yẹn fẹ́ pátápátá ló gbọ́dọ̀ fi tẹ́ lọ́rùn. mímọ́. Ah, tibí tó ní ó lí tó fa okùn tó fi kẹ́rù ẹ̀ jáde yìí wàá fi dọ́kọ̀ ẹ lọ́rùn ó fẹ́ o ó fẹ́ o oúnjẹ nǹkan tó kọ ẹ bá fẹ́ wọ́n máa ń gbọ́ tọ́wọ́n Yorùbá máa sọ wípé oúnjẹ tí baálé ilé ò fẹ́ ìyàwó ilé ò ń sè é ìtí baálé ilé bá fẹ́ ni ìyàwó máa ń sè é ìwọ mọ̀ yí pé obìnrin a woman is a builder obìnrin ló máa build home obìnrin ò kì í scatter home ẹ̀ mo dẹ̀ máa ń sọ fún ẹ mo sọ fún ẹ pé àwọn òbí wa bó ṣe kọ́ wa ní ká ṣètọ́jú ọkọ ṣé mo yọ ọmọ tí mo bí orú ọkọ mi sórí kí mo ṣàlàyé fún ẹ pé bóyá ọyàn àlàbó ṣe kíní kan ó tún wá mọ̀ wípé àwọn ọkùnrin kan wà tó jẹ́ pé pẹ̀lú bó ṣe fi gbogbo nǹkan tẹ́ wọn lọ́rùn tó wọ́n sì wò ta kábèlè dé ẹni tó jẹ́ wípé òun mú tẹ́búrò òfin wọ́n pé eléyìí ni mo lè ṣe o eléyìí kọ́ ni mo lè ṣe kó tó bá òun ló lè ṣe. Ah. ẹ kí ló wá fẹ́ kí n ṣe báyìí sórí ò lè gbé bí ó ṣayọ̀ ó ní fi ṣe bínú má sọ pé ọmọ ìyá ó ní fi ṣe bínú ò lè gbé bí o ṣó mọ̀ wípé ilé ah! pọ̀ ní family house yàrá sì wà bẹ́ẹ̀ fún ẹ advice mi fún ẹ ni pé máa wá rò pé bóyá kà ní o advice mi pé lọ sí family house kó wà ń bẹ̀. yé family house ló ń lò. tí wàá máa bẹ ọlọ́run léyàdé kọ́ wọn ọ̀rẹ́ ẹ tó kù àtàwọn míì tó wọn sọ pé eléyìí ni mo lè ṣe fọ́kọ eléyìí kan ni mo lè ṣe fọ́kọ akọ wọn lẹ́kọ̀ọ́ gbogbo nǹkan tọkùnrin bá fẹ́ pátápátá lóbìnrin yẹ kó fi tẹ́ lọ́rùn kí ló gbà láti fẹ́ fún. Ah, àǹtí mi ìtẹ̀mí ti bàjẹ́ àǹtí mo ti fọwọ́ ara mi mo ti fi ṣera mi mo rò pé mo fi ń mi lọ́rùn ni àǹtí mi ẹ̀wọ̀n padà ló máa fi bẹ́ẹ̀ ni o. o lè bẹ́ẹ̀ bẹ́ẹ̀ o náà tẹnu mọ́ yóò lè bẹ́ẹ̀ bẹ́ẹ̀. nígbà ah. sọ yìí náà advice àti fún ẹ̀ tó ní gbọ́n. èyí tó kù di ẹ̀kọ́ tó ebi bórí jèrè ọkọ. ló máa jèrè ọkọ. ayé ọ̀pọ̀ sí ló máa jèrè ọkọ o. aya tó pọ́kànlé tó dáná fọ́kọ tó sì bẹ̀ fọ́kọ tó tún pọ́kànlé lórí ibùdó. ìyá jẹ́ ń pẹ́ méjì yóò obìnrin kò má dénú à àwí fún ni kó tó dání agbájá káàdì ni à orí mi má jẹ́ ń orí mi má jẹ́ ń